a angels are moving around. If you forget, they will never do. I couldn't want to play a game. You forgot the power of a thought. I showed out. madness débi ló pé ibi ló ń gbé ibi ló ń sùn ibi ń ta ẹ̀fọ́ ẹ̀ ń ọlọ́run ọ̀gá o bálẹ̀ ló lé lẹ́kọ̀ọ́ ọlọ́run ọdún ọmọ náà lọ sòdì bọ́mẹ̀lì ọlábẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀gá yìí ìbéèrè bí kò. ọlọ́run yá mi wọn bí lápò mo wà bí bọ̀ mo dúró mo strong mo dúró bí àpáta ó ti ọ̀rẹ́ sápátá rẹ̀ fún mo wà ó ti yẹ má kàn jẹ́ ìrí ẹ̀ ọmọ mi tó kù sọ. pàtàkọ́ ó wà bẹ́ẹ̀ bóyá kúkú wa kò tí wéèrè madness ó yànnà níbi wọn ó yá fọ́ọ̀tù ọ̀nà ẹgbàá báyìí. èmi ló wà ọjà. fọ́ọ̀tù ọ̀nà. Kúlẹ̀ sílẹ̀! Kúlẹ̀ sílẹ̀! Kúlẹ̀ sílẹ̀! ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. kúlẹ̀ kúlẹ̀ bàbá ẹ rà sùn. kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣẹlẹ̀ báwo ìyá ẹ̀ lé rẹ̀ wá kí ló ṣiyẹ nǹkan tó bá ń béèrè lọ́wọ́ ẹ̀dùnkún máa dá ọ̀nà àbúrò àbí ọ̀fẹ́ kí ọ̀fẹ́ ah! kí ọ̀fẹ́ kí ọ̀fẹ́ kí ló ṣiyẹ. ẹgbẹ́ ọmọ ọ̀gá ti máa fún ẹ jẹ́ ń bì. bọ́ọ̀bì kí ló ṣẹlẹ̀ gangan ìwọ ni gbogbo eléyìí gan pàápàá ah! wò ó ní kò lè sa ọ̀sẹ̀ ní kò jù tọwọ́ ẹ̀ lè àgbègbè lè tẹ̀ ṣe yẹn kò káyé òjò ibi fẹ́ márùn fẹ́ ládé orí o ó ti yẹ à kí ló dé gan-an. fẹ́ yà ó ti ẹ filẹ̀ o ẹ filẹ̀ o ó gbé dictionary mi ní o ó à ń pọ̀ ó ń pọ̀ ẹ jẹ́ kó máa pọ̀ ìwọ. níwọ. ṣégbà tí mo mú ẹ wá lábúlé ṣé bó ṣe rí leléyìí. màájì. ṣé bó ṣe rí leléyìí. àà ó ti gbàgbé ni nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé sísí pẹlẹbẹ tó wá dọ̀rọ̀ bọ̀ hmm. èmi ṣe gbogbo kinní yẹn fún ẹ hmm. tí mi jáde ìyá àbẹ̀yìn náà ń ké hmm. ìwọ wá fẹ́ gbé lọ kọjọ́ ah, òní lọ́bì kankan ó lọ síbi kankan má fọkàn sí rárá. màmá ẹni tó bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣeré yẹ kójú ẹ rí nǹkan tẹ́nìkan ò rí rí ẹ ṣèdájọ́ ẹ pàṣẹ. bó ṣe máa lọ náà nìyẹn ẹ̀yin bọ́ọ̀ì ẹ̀yin tèmi. ó màmá ó màmá ó. mo fẹ́ kẹ́ bá mi ṣèdè àwùjọ ọwọ́ fún. bàbá ẹ̀. a mọ̀ sí o a mọ̀ sí o òye ó jẹ́wọ́ ọmọ ọ̀tàn ni ó ilé ayé ò rí bó ṣe mú yìí ọbẹ̀ hmm. gbọ́ àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá màyànmàyàn wọ́n ní ọ̀gá tí ń yọ́lẹ̀ ẹ̀tẹ̀ ikú ń pa hmm. bìlẹ̀ǹtà sí ọ̀pọ̀lọ́ tí ń jan rẹ̀ mọ́lẹ̀ kí ló gbé tó ń gbìn kí ní bẹ́ńbẹ́ tí ò ti bẹ̀ kú o kí ni ìdùnnú rẹ nu kó o bó kọrin ìjẹ sinmi a ìwọ tá a mú wá sẹ́kọ̀ọ́ pé o wá sóríire ṣé n tá a ní ọmọ ṣe ló ń ṣe tó bá dé adé pé ariwo ọmọ tèmi ní mo gbọ́ hee símíà ló ṣe kíní kan wọn à sọ fún mi símíà ló ṣe míà ní ẹ̀wọ̀n wo gé ara bàlú rẹ̀ símíà ni ẹ̀ń tírélà wọn ti ṣubú símíà ni kó o tiẹ̀ ti pọ̀ kan ni ọ̀hún pọ̀ ti sùúrù kó o ṣe fi sọ̀rọ̀ ajé kó o lówó kọ́ kẹ́mi ẹni tí ìyá rẹ̀ ò lè ṣe fún mi tẹ́ ìjáde láyé kó o ṣe fún mi. Hmm kí ló dé pé rònú ìròyìn ìbànújẹ́ ní ìmọ̀ gbọ́n pa rẹ̀ sí mìíà tí ẹ̀ dúró náà síbò kan ń bá wí ní àbó ọ̀wá ọmọ rẹ ni. èwo ní ìsìn ọ̀nà tó wá pinnu fìrì bí ajá gbé egun láyé ti pé ah, wọ́n pín lọ́ọ̀gì rẹ mọ́ná hmm. àbẹ́ẹ̀rí wọ́n mọ́ tèmi ó ṣàkíyèsí lójú rẹ̀ ìwọ̀n lójú rẹ̀ ti ní fàràdà ẹ̀ ṣé bí ẹ ṣe bí ọnu òun hmm. lọ rẹ́ǹtì irun ojú irun ojú òkú ọkọ rí mọ́túárì nǹkan irun ojú ọwọ́ àròpọ̀ ẹ sáyé ló ń ṣeun sáyé ló ń ṣeun irun tó bí ojú ni sì òkú tó kọ mọ̀ bọ́yá lẹ́kọ̀ọ́ parí tí ọmọ tèmi wá lọ tó lọ tì mójú tiẹ̀ ẹ́ bóyá náà ní í ṣe nìsín ewo ló ń fọ ọkú. abẹ́ ẹ wò ó bẹ́ẹ̀ni ṣe wà jẹ́jẹ́ mi ni máa ń lọ ládùúgbò mi ò dẹ̀ kí n tọ́yàn mi ò ń tọ́jà ọlọ́run tá bá bẹ̀rẹ̀ mo máa sọ fún mi pé ah, bọ́ọ̀bẹ̀ jẹ́jẹ́ ló ń lọ o ó jésù gan bàbá ẹ̀ fọkàn balẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹlẹ́rìí kan tó ṣe gìrìgìrì ẹ kò jọ ọlọ́run kò ṣe ládùúgbò yìí káàkiri náà ti máa bá bẹ̀ kí ló ṣẹlẹ̀ èmi tàbí bá ni mọ̀ mọ̀ mọ̀ mi bàbá ẹ̀ gbẹ́ bọ́ mo ti ṣẹlẹ̀ bàbá ẹ̀ ní ìbá fojú àná wò ẹ bá bá bọ́ lásán ọlọ́run kò jésù o sísí àlùkò náà gbọ́ ẹ bá wọ jésù lójú ọmọ yín ló jẹ́ bẹ̀ ẹ wá rẹ̀ bọ́m̀bẹ̀ èmi gan mọ̀ èmi náà mọ̀ pé o jẹ́ ń tù wọ́n bá ti bọ́ ta ní ìsìn sí ní ádìyọ kájà gbogbo nǹkan rú kájà gbogbo ilẹ̀ rú kábẹ̀rẹ̀ sí ní fọ́gò ìwọ náà ni kò sí lórí ẹ̀ mo pè ẹ́ lóru síníà mo pè ẹ́ lọ́sàn-án mo pè ẹ́ ń dájú kò sí kankan tó mú ṣe ní síníà jù wọ́n bọ̀ wá lórúkọ jẹ́ torí ọlọ́run ọkọ mi jọ̀ọ́ ẹgbàá mi ẹgbàá mi má bà lórúkọ jẹ́ torí ọlọ́run mo bẹ sọ òògùn òògùn ẹ wò ó. abẹ́rẹ́ nìkan báyìí bí abẹ́rẹ́ nìkan báyìí bí wọ́n lọ́ọ́ pọ̀ láyé ojú rẹ̀ ò ní rí ibi kan lọ́ọ́ fọ́ ṣé mo ti á pẹ́ láyé jù ní báyìí nìyẹn àbí kí n lápèlé sọ̀rọ̀ bọ́mọ wínú ah, sọ̀rọ̀ bọ́mọ wírè ọkàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé wọ́n kó sí ọlọ́run ìwọ́n náà ń dà rẹ̀ sọ̀rọ̀ bíbá bọ́mọ wírè wọ́n sì ó ní ọ̀dọ́ èmi ọ̀dẹ rẹ̀ ó ṣé ìbá ṣe kú ọmọ mi àpèkẹ́ ah, ọmọ olóòfújọ́ máa kìtì olú máa gbókùn yìnbọn ọdún mọ̀ òtún pẹ̀lú. ìgbọ̀ngàn ní mi ti mi jẹ́kọ̀wọ́ pé bọ̀bọ̀ yìí ìwé ń bo àmì ah, ìfẹ́ wà láàyà láàyà òun ìfẹ́ wà lẹ́nu bọ̀tì ẹ kọ́kọ́ mú yẹn náà wá. o ṣáà mọ̀ pé mi kọ́ mo máa ń bá màmá ẹ̀ dúró sídìí ọjà tó lọ́ ń fún mi lówó yàmàyàmà èmi ò fẹ́ wèrè o fún mi lówó kó tọ́ bá kókó fún mi lówó jàre. ọmọ ṣoko stop now kí ló ń ṣe ẹ bá mi gbá máa balance ẹ now. I no dey take am give me money. bóyá ló mọ̀ pé mo níwèé ń bí báyìí gbá máa balance ẹ later now kí ló ń ṣe ẹ. oníwèé ń bí. túṣu ọ̀lẹ́lẹ́ o máa wá gbà ní kí ni ṣé ẹ máa ṣí èrè ó mọ̀ pé mi kan ni mo ní gbá tí màmá ẹ bá dẹ̀ dé bíbá sí gbogbo wàhálà ló máa bá mi fà ọmọ jẹ́ kówó pé. ṣoko stop now kí ló ń ṣe ẹ now mi gba bẹ́ẹ̀ máa balance ẹ létà kódà mo níwèé ń bì náà. balance waiting ṣé o gbọ́ nǹkan tí mò ń sọ ni ọ̀gá adéjẹ́ pé wọ́n péjà èmi ìfariwo mi ṣe làwùlàwù. o máa gbádùn mi túṣọ ti rẹ túṣọ yìí máa wá bàjẹ́ bàjẹ́ ọlọ́run. ọwọ́ yóò san owó yìí. yàrá kí ló dé. wàá ṣàánú mi o wàá ṣàánú mi o. ọ̀rẹ́ ìlú ọba wàá ṣàánú mi. ìyá ti láti ìyá iṣẹ́ o. èèyàn máa ń lé sọ. ẹ mélèé wà ah, ah. ọ̀gá adé mélèé wà jàre. Ah ojúgo ojúgo kò bẹ́ẹ̀ wí àbí wàsí láti yé ṣe ọṣẹ láti yé ṣe. tí ẹ̀ dúró náà tí ì tí ẹ̀ dúró náà owó náà ti fẹ́ nu ara rẹ pé nísìnyí. kí ni nùnú rẹ tó fi di pé ọ̀pàrọ̀ ọkọ̀ tó fi di pé ọ̀nbọ́ òǹbè kí ló bọ́ ń kí bọ́ ń o èmi ẹ ṣe bàbẹ́ o èmi ẹ ṣe bàbẹ́ níbo ló ti dé àwọn àṣàṣà tó ń sọ káàkiri lẹ́nu yìí bàbẹ́ bàbẹ́ òun pè mí bẹ́ẹ̀ pé mo dákú àwa wíta ìwé ó ń bọ́ bá mo ti á jẹ̀bi mo ti ní tí wọ́n lọ wá sọ́ọ̀tún èkó fún mi ọba oyè kan àkọ́kọ́ ńgbà tí jẹ ọmọ ìgbé mi ti wà lẹ́kọ̀ọ́ ni nígbà mo wà ní dùgánra kí n tó lọ ọdún má gbò ìyá rẹ̀ ń èbí ń ìpàdé ìyá ìyá rẹ̀ gan èbí tẹ́ pé láàrin gbùngbùn èkó ibẹ̀ mo dàgbà sí yàtọ̀ sí pé wọ́n pé mo kọlà ọmọ èkó ni mí o ìwọ́n sọ pé èkó la ṣé wà lọ́sẹ̀ sọ pé èkó fún mi àbúrò ọ̀rọ̀ ọmọdé ọmọdé obì ti ń fún. bàbá orúkọ tó bá wọ ọmọ máa ń jẹ́ lẹ́yìn òde o ah, èkó la wà náà ìmí àwọn Simia. símíà símíà àbúrò ti gbọ́ símíà kọ́ìn dẹ́n pé símíà símíà náà bẹ ṣe pé símíà látọ̀dún ọmọ yìí ló ń jẹ́ bẹ́ẹ̀. màmá ẹ̀ wo fẹ́ràn eléyìí ti kú sí ìjà rẹ̀. bọ́ọ̀dẹ̀ gbọ́kọ́gbọ́kọ́ aṣẹ́wó oníṣirò ẹgbẹ́ta. àpù kò sí wẹ̀rẹ̀. kí ló dé ṣe ti jẹ́ mi. bọ́ọ̀dẹ̀ wà náà sọ pé mò ń sọ̀rọ̀ àbí bọ́ọ̀lù ìwọ gbogbo mo fẹ́ rí bọ́ọ̀sì àpò abọ́ mi ń bí. o lè kẹ́mi láyà jẹ́ o mo fẹ́ wọlé wá bẹ́ẹ̀ ni wọ́n ní kí n má wọlé wọ́n lè dá mi dúró èmi máa sọ tẹnu mi àwọn olórí burúkú ọmọ tó ń kó kiri wọ́n gbọ́kọ mi wọ́n lè gbọ́kọ mi o ìwọ ni wọn lè jẹ. wá gbẹ́ni oṣù sàn já o ya wèrè ni ìyálà jẹ́ ní ìbọ̀dù ló wá sílé ẹ̀ wá fà kú ẹ. olórí burúkú ni ẹ torí tó bá ń ṣe olórí burúkú ni ìwọ sọ pé kò wo ẹ̀yin ò gbọ́kọ́ bíbáyìí bẹ̀dùwẹ̀ ṣé wà ló gbọ́kọ ni. Ah, ah, wọ́n ó ya wèrè ni ayé ń tàyè lórí mi. ó máa nù ẹ o ó máa nù ẹ. mo máa bá bá ṣe tán pẹ̀lú ẹ kọ́ lọ́dọ̀ máa fi dọ́ọ̀kú ẹ mọ́. mo ní torí mo jẹ́ ìyàwó lẹ́mi oṣù ọmọlé o. bọ́lọ̀dọ́ bọ́lọ̀dọ́ jẹ́ kọ́ ní ẹgbẹ́ o. ẹ fi lẹ́jọ́ sọ̀rọ̀. àyíká tó ájú fún àbúrò mi ni. ok ilé lè jẹ fọ gbọrọ bẹ́ẹ̀ni lẹ́nu yín gbọrọ ẹ wá ń sun bí ejò lábọ tẹmí bí báyìí ayé yìí máa bàjẹ́ ni. kí ni wẹ́rẹ̀ àgbọ̀n mi ẹja lọ ẹja lọ ọ̀rọ̀ wẹ́rẹ̀ ni o. Yeah àwọn olùgbẹ̀bẹ̀. ẹ wojú lẹ. ló ṣe. ṣáà rí bàbá ẹ ní. àbá bá òṣè. àmọ́ ò àmọ́ ò ra àmọ́ tó tú o lẹ̀. ẹ̀wà aláàbí bàbá ẹ̀yin ọmọ dáadáa ẹ̀yin ọmọ àlìjẹ́ náà ẹ̀yin ọmọ àlùbáríkà mo yín o. ẹ ṣe ẹ ṣe. láìbẹ́rì àbí ó ń bẹ̀ ó já wèrè ni ọ̀fẹ́ mo ṣe ń sàn lọ́mọ àlejò náà ni mo ní kó dun wọn ọ̀rọ̀ gbọ́ ní o ti yé mi wá síbí wọ́n mò ń bá sọ̀rọ̀ ní ilé ó wá mú àjáde láìsí alápàtà sọ́ọ̀mù abẹ́yẹn nu. ọmọ yẹn ń jàǹbla ó wà bẹ́tẹ̀ mi ò bá. káàbọ̀ lé wọn jàǹbla. ọlọ tí o bá ń sẹ́yìn. sinmi a sinmi a ayé kọ yìí ayé kọ́ yìí ogun ọmọ tí mo wò yìí tí mo wò yìí gbàgbọ́ yìí ọ̀dà lójú kò wò. òṣèré bàbá nìyẹn. ṣé ìjẹ́ pa wọn. that is what I say ká ní mo mọ̀ ní. mi ní sọ. fi hítẹ̀mù tán tọ́ǹsì láti sí inú rẹ̀. if you forget they will never do. ọ̀yà ẹ̀ ẹ̀ bọ̀rẹ̀ ọ̀yà ọ̀yà ẹ̀ kọ́ ẹ̀ kọ́ ẹ̀ kọ́ mi ṣáà ẹ̀ yọ̀ ọ̀yà. bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ ní burúkú ni ó ní onídàáfà tó yàn balẹ̀ ta nìyẹn tájù ni. Ah! tá a sókè tí bá gbàdá ọgbà sókè ọgbà fàdúrà sókè ọgbà fàdúrà sókè kúlẹ̀. ẹ ìwọ náà tún ni. gbọdọdọ ah! ọwọ́ mi bọ lónìí. bọmi bọ àyìn sọmọ pé mo wọ́ọ̀mù rẹ ní. gbogbo wa ń tan àṣọ wa wọ. ẹ ẹ ẹ tó ń búlù kọjá tó tó fún mi sọmọ pé mo wọ́ọ̀mù rẹ ní ọ̀sẹ̀ tó lọ tí mo bọ́ nílé àkọ́kù bẹ́ẹ̀ ṣe ń wọ́n mọ́ bẹ́ẹ̀ tọ́ka ìtàn olórí búkú ọmọ karùn-ún dada ìwèrè ọ̀run tọ́ka ìtàn rẹ tọ́kọ́ kẹrẹ tọ́sọ di tẹ̀tọ́kí tọ́ba ń dán ọpọ́nwẹ̀ ọpọ́nwẹ̀ ọmọbìnrin ní jẹ́bẹ̀ bí ọ̀sẹ̀ kàtà òrìkọ́ èyí níjọ́ náà nìyí tí ń bọ̀ ọ́n gbọ́rí yìí ṣe ọkọ̀ búkú tí ń tà rẹ̀ yìí sí ìtò ìlọ́fọ̀ ìlúdo ìlúdà kílẹ̀ rẹ̀ wọ́n ṣe wọ́n rò ọ́pa ni. ọmọ dáàbì. ọ̀tí ọ̀dà báyìí wọ́n wọ́ọ̀mù ẹ ọ̀gbọ́n wọ́ọ̀mù lórí bàbá rẹ̀ ọ̀gbọ́n ó ṣe pé kí ìyá rẹ̀ ọ̀bọ rẹ̀ lórí bẹ́ẹ̀dì kí wọ́n máa rún ọmọ rẹ̀. Ah, tọ́ba ń dọ́pọ̀ nǹkan. ọmọ náà ẹ má nù ẹjọ́. kí ni wèrè ẹlẹ́sẹ̀ tó ń bẹ̀bẹ̀ fẹ́lẹ́sẹ̀ wọ́n òní bàbá rẹ̀ ọ̀gbọ́n wípé àti tilé àkọ́kù tí mo mú ọ pátá ní kọ́ lókùnrin ní kaba ìlọ́wọ́ ìjọ́lẹ̀ ọ̀yọ́ ìjọ́ ìṣó níbo àbúrò ní burúkú ni nsọlọdọ nsọlọdọ ọyà nsọlẹ yìí ah kílódé bàbá dùn bàbá kọ́ ni wọ́n ní kọ́ wọ́n ní wọ́n lọ́ọ́ pa ni ṣé wọ́n di sùn tó ní gini tí a fi fẹ́ lọ́ọ́ pa ọyà nsọjọ nsọjọ nsọlọdọ bàbá rẹ bó ti wọ́n mọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ ní kí wọ́n lọ́ọ́ làkúlà mọ́ wọ́n tún lọ́ọ́ làkúlà wọ́ níbo ni èmi ò èmi ò èmi ọ̀rọ̀ àyè lílà olórí bukú ni ọ ni. èmi ọ̀rọ̀ àyè lílà nsọlọdọ nsọlọdọ pọ̀ sí ṣé o mọ̀ pé onísọ lẹ́nu ọmọ ló fẹ́ yà ó fẹ́ sọ mí lẹ́nu lélẹ́yìí ó dáa kí ni mo fẹ́ fi bá ẹ sọ̀rọ̀ tó fẹ́ gbọ́ gan ẹ́ ní gbogbo gbàṣà kó máa gbé mi lẹ́nu sókè ìwọ nìkan náà ní lẹ́nu ìwọ nìkan náà ní lánàá kí ló dé kí ló ń forí ẹ̀ rò gan ó ò ní tìjú rárá ni ó sú mi o ọ̀rẹ́ ti sú mi o. ó ìyá Máyọ̀wá ìwọ lèmi sì rí bá mi gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí ọwọ́ ẹ̀dẹ̀ ló wà What I think you need to do is to sit down one on one with this girl and talk to her. You ń tiẹ̀ gbogbo ìrìnkúrì tó ń rìn yìí kí ni èrè tó wà bẹ́ẹ̀ fún ẹ? Ẹ́ look tó bá jẹ́ pé ọkùnrin ni problem ẹ kúkú mú ọkọ wá sílé náà ká ṣe bárẹ̀ fún ẹ kó dẹ̀ bá bá ọkọ ẹ lọ. Tá a bá sọ fún ọmọ pé má pa mí má pa mí tó bá yá àá sọ fún pé má para ẹ o. So èmi sọ fún ẹ sìn má para ẹ o ọmọ yìí tó bá lè rẹ para ẹ̀ kó para ẹ̀ kó kó kú dànù. má ṣe o mummy you no to trust me and believe me irọ́ ni ó yẹ kẹ́ mọ̀ pé àwọn landlord ni o landlord association gbogbo àwọn tó máa ń ṣe vigilante yẹn wọn like mi àwọn aládùúgbò kan ti bá kí wọn dáhùn oníṣẹ́ mi nìkan ni ọ̀tẹ̀ yẹn ló ń lò ó gbogbo nǹkan tó sọ yẹn irọ́ mi o. ẹ sẹ́wọ̀n irọ́ ni kí ni mo ní òkè ó ṣe sọ lójú wọn kan tó lọ ìgbà tó ń mú ẹ wálé kí ló tó sọ lójú wọn. fín. ọ̀fẹ́ rágbàlagbà fín ah, àánú ẹ ṣe mí àánú ẹ ṣe kí ni ó ṣe mí. ọmọdé ló kó àbí. mo ò bẹ́gbọ́n mi nù ni. Ah, bọ̀ mo ti wọ yàrá ẹ̀ láìpẹ́ yìí ó ti sùn. ìrọ̀ ah, pílò ló fi sórí bẹ́ẹ̀ tó da ọkọ̀ bá àwọn ọ̀sẹ̀ lórí rárá. pílò. bẹ́ẹ̀ ni sá. oh my god. but nígbà wo ló jáde kúrò nílé yìí àti pé ńbo ló gbà ó fò jáde ni because I have been in the sitting room. What's happening? Hey. Hey. Ìyá Máyọ̀wá. wa. Máyọ̀wá. Mo ìwà lórí ọ̀rọ̀ tí mo sọ. Wàá bá àwọn ọmọ yìí wàá gbé wọn jókòó one by one wàá bá wọn sọ̀rọ̀ ní o. Tẹ́ ẹ̀ bá bára yín sọ̀rọ̀ fi gbogbo nọ́sẹ̀sì kó kásẹ̀ lẹ̀. Èmi á filé sílẹ̀ fún yín, màá filé sílẹ̀ fún yín o. Ah. I walk away. Uh -uh. Yeah tell you. No, no, that is what I say. ṣé o gbọ́ ṣé ẹgbọ́n tí ọgbọ́n tí bàbá yín sọ ọmọ tó bá ti dáa òun ni bàbá yín tí ò bá dáa ti yẹ ẹ̀ ni. The angel are moving around. If you forget, they will never do. sísá mi ẹ̀yin náà gbọ́ ló sọ mọ́ ẹ. ṣoṣo ya wèrè ni wọ́n ń bá mi sọ̀rọ̀ wọn náà ní gọ́tò. ṣoṣo lè dùn lélẹ̀ mọ àpáyé ẹ ṣe wọ̀ mí. bí ẹ dán. arákùnrin wọn rò pẹ́rẹ́ yẹn ó ti yẹ pẹ̀lẹ́ bóyá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọmọ ọmọ olórí sábàbà rẹ ó ti ó dáná gbéra ọmọ yẹn lọ. ṣé tí irun tó dà. ẹ ó yẹ ẹja tiẹ ó yí síbẹ̀ èmi mo mọ̀ kó rí ọlọ́run nígbà náà. kò jẹ gbogbo owó ti yẹ ó ti jẹ fóònù filẹ̀ àwọn ìyá ń rà. sí mèrì sí báìbù bẹ́ẹ̀ tí mo ti ń bẹ̀ látàárọ̀ náà tí ẹ ṣe kí ni fún mi. Ah, dúró náà kí ló mìíràn kí tún máa ta àwọn nǹkan fún ẹ sórí ah, màá bọ èèwà yẹn kó mọ̀kọ́ tó wà ń bì báyìí ló ti mọ iyì ẹ̀ kó gbọ́dọ̀ gbọ́ o. ọmọ mi rí gbójú ń bẹ tí màmá ọ̀tọ̀ tiẹ̀ ọ̀tọ̀ ó ní bí mi àti ẹ ṣe ń ṣe náà tẹ́mi bá lọ síta tí bá máa padà dé wàláì máa dẹ́bi ẹ confirm mi. kí ni ọ̀gbẹ́ni dúró náà sọfẹ́ máa fògùn gba nǹkan lọ́wọ́ mi ń bì báyìí. ògbóni gbádùn ẹ̀mí àbíkí lorúkọ ẹ̀ kí ló ṣí ẹ̀ àbáfẹ́ ah, gbádùn ẹ̀mí ẹ̀ wó ló máa fi gbádùn ẹ̀mí ẹ̀ kò tó àwọn ìbí no credit kí ló ṣí ẹ̀ àbólòrùn ni ẹni wo bí wo bí ẹ lò. owó tó wà lápẹ́ ẹni kò ná kẹ́lẹ́ wà sàpọ̀ ẹ̀ kó ṣe bó ti mọ kí ló ṣí ẹ̀. ọ̀gbẹ́ni dàgbàdà ah. kí ló ṣí ẹ Stevie Wonder ó ń kejì wọn ẹ ọkọ ẹ. ọ̀gbẹ́ni ṣé nọ́mà la sọ fún ẹ kí ló ṣe ìyá ẹ ṣé nọ́mà. kò sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ báwo ni you know I love you. onígbèsè. I don't love you jọ abeg dey go wàhálà ó ga. apple. ẹyin bẹ́ẹ̀. tèmi ló máa ṣe last. wo wàá máa lọ mi ò fẹ́ pọ́blẹ́mù òun ló ti dé yẹn ń sìn yìí o. ìyá ẹ ti dé báwo rí èmi ìwà mi bá. ẹyin babes aláyé tí mo gbé tiẹ̀ lọ́ba fún yẹn tó ti fọwọ́ mi lẹ́kọ̀ọ́ tó lọ sá nkúṣì. Ah. ìyá ayé ṣé yàn wà nù lé àmì tẹ. wọlé lèmi tí wọ́n lójú eléyìí ni o. kọ́sítọ́mà ah, ni náà ti bá eh, pàdé. Ah, mama. Ọlọ́run tí arọba lọmọ yẹn o ah nine months wọn ò tí ì járí portion ah, portion ah honestly ọmọ yẹn dùn gan o ẹ lè believe àfi bíi pé kì í ṣe mario síbẹ̀ kì í kú síbẹ̀ síbẹ̀. mario kan valentino ni kí ló ṣe ọ bẹ kú síbẹ̀ ọ bẹ tètè. wọ́n ní kó sanwó olè wàá lè padà tó bá dùn mọ́ ẹ. tó ah. bá tó ṣẹlẹ̀ ń sìn ó yànnà èmi kúkú sì tèmi ẹjọ́ ti pọ̀ jù àwọn yóò ká jọ àwọn yóò ká gbọ̀nà. no no no no mama mama cool down cool down ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run kò sówó lọ́wọ́ mi. ẹ. Ah. kò sówó lọ́wọ́ mi ni mo sọ no actually no mi ò mo kàn nígbà tẹ pè mí yẹn mo láti wá mo dey appreciate yín gan torí ọmọ yẹn dé bẹ́ẹ̀ ni honestly inú mi dùn gan. má gbé yẹn wá rárá ah, kí ló ń ṣe é torí mo ṣe jẹ́ sí mi kí gbé ọmọ yẹn fún ẹ o ọlọ́run tí o bá ṣe bẹ́ẹ̀ ìwọ ni gbọ́ ọmọ fún torí mo ṣe jẹ́ ọlọ́run ló jẹ o àgbàdìmàgbẹ́ yẹn wọ́n kọ́ fún mi lọ́wọ́ ni. mama mama mama calm down <laughs> i know how to handle situations like this you know <laughs> mama you know bọ́n ìsán ẹ ni kò jẹ́ kó rí mẹ́ you know àwọn àgbẹ̀ lójoojúmọ́ our opportunity tí ẹ̀rọ ìbàdàn fún ẹ you know you know what i mean má ẹ jìyà bẹ́ẹ̀. no mama ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ jọ ẹ ṣe fífọ̀ kan fún mi ṣe mọ this uh, modern time láwa yìí technology ló lè ṣe ẹ jọ ma ẹ fún mi account number yìí kí n transfer. wá kí ló ṣe ẹ sákúrọ́bà wọlé wa wíyá kódín dayẹ̀ jẹ ọ̀gbẹ́ni má máa yẹn wá bíbá kí ló ṣe ọ̀gẹ̀dẹ̀ Cairo lájú ẹ sanwó ni wọ́n sọ yẹn ó ti yẹ mówó fólówó kí ló ṣe ẹ òròbó yòó kan lè wá bíbá kó máa lo lámbà ni lámbà díkẹ bàbá yìí hàn bí ìyá ẹ tábà sọ àwọn òbí rẹ aṣọ bí ni sanwó. ìyá ẹ máa jẹ àmì ìbàlẹ̀. yóò tí yóò sanwó ni ẹ má bẹ̀rẹ̀ lọ́dọ̀ ah, ah. mi ò lówó. bóyá pé ìyá ẹ o mo yẹ wá ẹ aṣọ. wọ́n àwọn adẹ́kùn ẹ̀ ló ṣe é rẹ̀ ṣá. mo lówó mi ò lówó. ó yẹ wá kí bọ́ ẹ lọ́rùn ẹ ẹ mo rò pé ti fi búrẹ́dì kó gbẹ ẹ jẹ wọ́n ti fi búrẹ́dì jẹjẹ rí wèrè wà lórí ẹ wèrè wà lórí ẹ ó lówó àbí wẹ́ẹ̀ ó di wèrè ẹ gba di ẹ gba di. That is what I say. Ká ní mo mọ̀ Many saw. The angels are moving around. If Hello. you forget, they will never do. DPO. Báwo ni? Ìyá ẹ pẹ̀lẹ́. Ìgbàgbé ló ṣọmọ èèyàn. Máyọ̀wá. Ìgbàgbé ló ṣọmọ èèyàn. Ìgbàgbé. Wàhálà ló wọlé báyìí sí. Okay ẹ má wọlé màá màá dọ́dọ̀ yín sí n lọ síbi kan but ẹ jẹ́ tán padà all right màá rí yín thank you. ìgbàgbé ló sọmọ èèyàn ìgbàgbé ló sọmọ èèyàn ìgbàgbé. DPO tó bá fẹ́ ṣẹ̀wọ̀n ẹ jẹ́ kó ṣe ṣe get me nǹkan tí ojú ọ̀daràn máa ń rí ẹ jẹ́ kó rí kó lè fi ṣàríkọ́gbọ́n dasọ. chief ẹni tá à ń sọ̀rọ̀ yìí ọmọ yín ni. that's right ọmọ mi ni i am not going to condone any nonsense. ẹ wo a máa ṣe sùúrù ni because sẹ́ẹ̀lì ò dáa fún ọmọ tàbí oh. lè rè o iṣẹ́ ló ń ṣe ibi tí ọmọ tàbí ń léèrè ibi tó ń lọ mi ò bá ní kẹ kẹ take it easy. take it easy for what? ẹ jẹ́ kó jìyà tó yẹ kó jẹsẹ̀ ọmọ yìí ò gbọ́ràn ó kàn embarrass mi káàkiri ìgboro ni. ẹ ṣe rí nǹkan tó ṣe ò bójú mu but then èmi ò mọ èmi ò mọ nǹkan tó ń ṣe ọmọ sí i nígbà tó ń ṣe pé ẹ tọ́jú ẹ̀ ah, hmm. ó dẹ̀ tó wá fẹ́ jí nǹkan yẹn ewúrẹ́ ìyẹn jẹ́ ìyàlẹ́nu fún mi o ewúrẹ́ ewúrẹ́. it's an embarrassment. bóyá ó dẹ̀ ní àwọn owó tó ń béèrè lọ́wọ́ yín tí ẹ̀ kí n fún ọ kó má eh, rí ìtọ́jú tó oh, péye. oh come on bí o ah. ẹ̀ẹ̀kọ̀ mọ́ mi nì ah, kò sí nǹkan táwọn ọmọ ìbéèrè lọ lọ́wọ́ mi tí mi ò fún wọn ṣe rí ohun yìí iṣẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo bá wá tó bá débẹ̀ I, I, I, don't, I don't like her, the amount of money they pay. I don't like the setup of that office. Oh, eh, ẹ̀ o I'm going to Nǹkan tó nǹkan tó fẹ́ ra wọlé lélẹ̀. Ẹ wo kò tí ẹ nídìí gbogbo ẹjọ́ yẹn. Àtẹ́bàjẹ́. Ẹ ṣáà bá mi tọ́jú ẹ̀ for two three weeks. For information, every, month they must send the one fifty thousand sí account of money. one fifty thousand. Yes. In fact, èmi àti ìyá ẹ̀ a máa ń jà ni ìyẹn máa ń ó máa ń complain pé mo ti ń kí àwọn ọmọ yìí jù èmi mò ń bá wọn jẹ́ so ẹ tọ́jú ẹ̀ sígbà for two three weeks kó fi ṣàríkọ́gbọ́n. ẹ bá wọn jẹ́ tó tọ́ hmm. ẹ mi ò ń ṣe problem chief ẹ ká fi pamọ́ síbí àbí. keep him here. good good ẹ ti ríra yín sìn daddy how are you. ẹ ti ẹ ti rí dad mi sìn ẹ ti rẹ̀ ń tọ́jú you can't talk you're acting like you're the inspector general of police the common how many stars lẹ́ni three, your DPO. Anyway, Dad, I made a mistake, man. Ṣé ti bá wọn sọ̀rọ̀ kàmá lọ́lẹ̀? Mi ò ráyè wílé o. Ah. I made a mistake. Eh, eh DPO ẹ wo ẹ bá ro ti gbogbo ariwo tó ń pa yìí o. Ẹ gbàgbé nípa ti gbogbo braggadocio yìí. Ẹ̀yin ṣáà ṣe gbogbo nǹkan I can see what you are going through. Daddy, I can see what you are going through. Um, I'm uh, a wife. Uh -huh. I can understand For, what you are going through. Be, be, you know, so that uh, eh, Kemi tell the peace ọtí ọtí yé mi i understand what you are you are, you are yeah, going to home, man, I'm tired. hey officer sir uh, take him back to where Stand up, my friend. to your cell. Uh, ah, Danny, Danny, Danny. am i a police officer which Danny are you calling eh. now move. let them do their work oh. Daddy, I can't stay here. Ẹjọ́ ẹ má bínú ẹjọ́. Hello. Ẹ má bínú. Ẹ bá ń bínú. Ẹ bá ń bẹ̀ wọ́n. Daddy, ẹ náà ẹ bẹ̀ wọ́n mistake ni. Which mistake? I can see what your dad is going through in your house. Huh? You are in my office telling me ordinary D DPO. Uh, uh, officer, Sir. I uh, take him away. This way? And if you want to prove stubborn, tell Victor to, to, to, to handle him. All right, sir. I'm not stubborn, sir. I'm sorry. I mean, I'm studying. You are stubborn. This way. Come on. Danny. Eh, please. Ah. I was born in the ghetto. Grown up in the ghetto. If you want to know about me, love of Action Ladebule. I was born in the ghetto. Grown up in the ghetto. If you want to know about me, love of Action Ladebule. ló ló pariwo sí mi kẹ wọlé ó kọ ṣe falafala. adenika bá lómi ní òun fẹ́ ṣe òun ṣe wá ń jàmbá kí ló dé. ìyọkọ wọbi kò kágo. ó kọ ṣe falafala kí ló ṣe ọ̀gá àpà kí ló ṣe ṣé òyàwó àbúlọ bukun ní ní abẹ ìpàjá yín sí ìbàdàn yóò ṣe àbúlọ bukun ní ní abẹ jáwé àbúlọ bukun ní ní ọ̀gá ọ̀gá ayọwà ayọwà olóbùkún ni ẹ o tamboli. ee mayor mayor iṣẹ́ sì wà lára ẹ̀ mayor tamboli náà ni níyọ̀. sọ́ọ́lì bàbá kárí lè. kẹ́mbúrì. kárí mi tètè sọ̀rọ̀ ẹ ti kú ọlọ́pàá máa kó kú yín bí ni wéré nì ẹ bọ́ síbi ẹ bọ́ síbi ẹ bọ́ síbi. ẹ kó sí àìbẹ ìjàkúrẹ ni. níyọ̀ kẹ́mbúrì. ẹ má wà ojú ẹ rè ọmọ bàbá olówó olúwa o. ah, ah. na you be this. èmi ni mo kí ló bẹ yọ ni ọmọ ó sì yí síbẹ̀ náà igi ẹ̀ sì wà mẹ́gàn. tábùlì wàá pa wọn níbẹ̀. àwọn ló bukú eléyìí abájọ tẹbi jáwèrè yẹ. wọlé fi ọmọ. ọmọ wọn ni mo jẹ́wúrẹ́ ni o. wọn ló jẹ́wúrẹ́ àbí jẹ́wúrẹ́. mo tiẹ̀ jẹ́wúrẹ́ ni mo ò tiẹ̀ mo gbé ewúrẹ́ ni. sọ mi yí mo fẹ́ ṣe patí pẹ̀lú àwọn tèmi rẹ̀ mo pọ̀ sí àwọn olówó tó tó stingy ó close account àrẹ̀fẹ́ ṣáyé owó tó wà lọ́mọ ti ra ṣáyò lè kó ká já sún mo ní kọ́ lọ méwúrẹ́ ọlọ́run lè múlẹ̀ fúnra mi. méwúrẹ́ fúnra rẹ. àwọn máa máa kígbe olè olè olè lórí ewúrẹ́ báwo pé kò sí wàhálà ọlọ́pàá dé all right ẹni ní admission station kakọ statement nǹkan sọ́mọ̀ kìdẹ̀ get out lọ́ba náà àti mọ́lẹ́ nítorí ewúrẹ́ ẹ kò sí wàhálà tí bàbá mi bá dé ẹ mọ bóyá ń lọ pọ̀pùsí bá dé ibà ló bá ní ọtí mọ́lẹ́ kí n nítorí ewúrẹ́. báyọ̀ ó fọ́ọ̀lì hàndì mi gan ọ̀dẹ̀ ni ẹ̀ ṣáà o lè jí kọnu mu àwọn mọ́tò bàbá ẹ̀ tó tóbi yẹn kọ́ torí ẹ̀ tiẹ̀ mọ́ lè wúrẹ̀. ìyẹn lè ṣé mi ń jalè ní. wá bá ló ṣe dìbẹ́ yẹn ọmọ olówó ni ẹ̀ nà gíláàpù ẹ̀ ó dáná ni tọba tí ẹ mọ̀lẹ́ bá lè fi ṣe fẹ́ rí ẹ. èèyàn ò béèrè àwọn àkúdà. káforí ìbéèyàn. ṣé nǹkan tí ọmọ yín tó ṣe fún ọmọ mi sódà. So tó sì mú ọmọ mi tó bá yé ọmọ jẹ́ fún mi. ọmọ sí o ẹ wo dákun ọmọ mi kí ni bó làǹdí rẹ ti ṣe sí ọ̀gá náà. nǹkan táǹtì sinmi á ṣe fún mi ó dàbẹ́ ni pé wọ́n fọwọ́ ńlá gbá mi lójú. I don't know yàtọ̀ yìí sẹ́. mi ò ṣe eré eléyìí ẹjọ́ mi ò ṣe ẹjọ́ mi ò ṣe eré láyé ẹjọ́ ẹjọ́. báwo rẹ báwo o ṣe rí àyè àpọ̀ ẹ̀ ìyẹn náà ó ti máa wọ́ọ̀ṣì gbogbo bẹ̀rẹ̀. ẹjọ́ mi kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló ṣe é kí ló ṣe tó pariwo mama kí ló lè dẹ gbọ́ mo tẹ̀lé mi náà. má dá lóúnjẹ ayé tó bá yóò máa mẹnu ẹ fílẹ̀ jẹ́jẹ́ sì ṣẹ̀ṣẹ̀ dé ni. báwo ni kí ló ṣe é àbúlórí burúkú ni ẹni kí ló ṣe rí. ó ọmọ yẹn wọ́n mọ́tò tó wọ́n látàbúlé dé kò ní àbúlórí burúkú ni ẹni owó ni mo ná náà ó dẹ̀ tún dẹ́rẹ́sì tó ti dé ó yà tẹ́lá lọ kó yẹ kó sẹ́kí ní yẹn fún lórí burúkú. èmi tẹ̀ ti sọ fún náà pé èmi ò kí ń ṣọwọ́ mẹ́ta mi ò dẹ̀ ń ṣe mẹ́rin ẹyọ kan péré ah! but forty five minutes máa fọ ogun bẹ́ẹ̀ mọ́. àjọ àjọ ẹ̀fọ́ ni ọmọ ti fọ́. ṣe é ṣe. ṣọ́kìlì ọ̀fun jákòbọ̀ ọ̀kadà tó. sẹ́ẹ̀rì tí ń ṣe fún wọn sẹ́ẹ̀rì ń tájú ni lọ tí ìfọwọ́ ẹ̀ nígbà ní lójú sẹ́ẹ̀rì ń tó ṣe fọ́ọ̀mù mi ó jù lọ ni kò jẹ́ lọ́lọ́ o ọmọ táyà ní jèrè rẹ̀ ọmọ burúkú ọmọ òkú. ọmọ òfò ọmọ ara nù ọmọ àdánù burúkú bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹnu mo sì sọ. sẹ́ẹ̀rì tí ń fún ọmọ Agbalagbe ṣe kí ló buwa lọ́nà òjò ajé rẹ̀ mọ̀ wá ẹ̀ẹ́dì pé rẹ̀ ń gbà ní nǹkan dáa ni ẹ̀yìn gbé nǹkan ṣe náà nkọ dáa o. nígbà tí ó bá kẹ́ ọmọ ikú nílùú yóò máa ní ẹ bá dé sọ oríire ni wọn kẹ́rù kẹrù kẹ́rù wọ́n ṣe gbá wọn ṣe ẹ̀mí ní ìsìn orí ibu ló gbé ìdí ojú rẹ̀ nínú ọmọ yìí kí n ru eléyìí ọmọ kọ́kọ́ bàjẹ́. èmi ò lè ṣe eléyìí ah, ah. Ah, ẹ dùn mọ́ kò lè sọ bẹ́ẹ̀ ẹ dùn nígbà tẹ́ ẹ̀ sọ mí ké ṣé lọ́rọ̀ tó wà lẹ́kẹ̀ẹ́ ṣe pé ká sọ̀rọ̀ ká máa dú lọ́kàn bó síbò ti ṣẹlẹ̀ báyìí ilé mi kọ́ lọ ọsibítù lọ yẹ mú lọ. njẹ́ sọ ní ìsinmi pé àbí kí lọ ọsibítù. ó náà ṣe pé kinní. Ah! Ah! Ah! bẹ́ẹ̀ ti rí ẹnu yín rí o ẹ rí ṣùàṣùà ṣùàṣùà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ẹnu yín rí ṣẹ́wárẹ́ lẹ́yìn tẹ́ wá ṣe kalẹ̀ ó ti dáa ó ti bá yé ẹni ó sùn láàjì ẹnìkan ìjápẹ ọ̀rọ̀ gbogbo ibikíbi tó bá wù tó bá lọ́gbọ́n sàpamọ́ sí bó bá ilé fẹsẹ̀ tẹ ìlú tó bá wà lù yìí ah yóò gbà pọ́ǹtì sẹ̀yìn. kẹlẹ ngbàdí ọlọ ẹdẹ lẹdẹ ngbàdí ọlọ ẹdẹ lẹdẹ. àwọn eléyìí sẹ̀yìn ẹranko ni ẹwọ bó ti ń sọ̀rọ̀ jáde rẹ báyọ ọmọ nígbà tí bàjẹ́ ayé tiẹ̀ náà bàjẹ́ ẹjọ mọ́lẹ̀ fún mi ẹ má ṣe mo máa ti ń wọ́n ṣe ẹni ó sùn níwọ̀n jí o ẹnìkan ìjápẹ ọ̀rọ̀ òtútù sọ fún mi ẹ má wúlò. ṣé ẹ fẹ́ pa wá ni. ìyá sinmi tí n bá sọ kìnnìkan fún ọ yóò tó ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ti rẹ̀ ti rìn jù sọ̀rọ̀ rí wèrè sílẹ̀ ní ọdún náà lọ́hùn. àbúrò rẹ̀ Báyọ̀wá. Bọ́sán. Ẹjọ́ mo bẹ̀ ni ẹ sọ fún mi kí ni nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ gangan ká ṣe fún yín tá a ṣe fún yín torí wàhálà yìí ti pọ̀ jù o ń dójú ti èmi àti ìyá yín ládùúgbò yìí honestly ìwọ máa yọ wá ṣé kì í ṣe pé ìwọ ló yẹ kó máa bá àwọn àbúrò ẹ sọ̀rọ̀ honestly wàhálà yìí pọ̀ ìtìjú yìí ti pọ̀ jù what exactly do you want? ìwọ máyọ̀wá tó jẹ́ ẹ̀gbọ́n tó yẹ kó máa jẹ́ example fún àwọn àbúrò ẹ̀ hmm. ló ti jẹ́ ká dá ẹgbẹ́ báyìí sí tá à ń bá ẹ sọ̀rọ̀ lójú wọn tí ó dá bẹ́ẹ̀ pọ̀ sí ìwọ ń tiẹ̀ ah. máa ṣe o ó mọ̀ gómìnà ni ẹ ó wá sọ́ra ẹ di ajá láàrin àdúgbò bí ò jẹ́ táyé lẹ́nu á jẹ́ kẹ́hìndé lọ́la what are you looking for kí ló dé ẹ lè jọ kẹsànán wa mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín ni o honestly. ẹ̀yin ọmọ yẹn ọ̀rọ̀ ni bàbá yín sọ sílẹ̀ tẹ̀gbọ́n yẹn Máyọ̀wá Máyọ̀wá. máa mú gbọ́n gbogbo ìgbà ni mo máa ń jẹ́ kó yé ẹ wípé olórí ilé ló jẹ́ pé lẹ́yìn dáàdì yín ìwọ ló kàn nínú fámìlì yìí bó tó ò wúwá ẹ bẹ́ẹ̀ ni ìwọ tó yẹ kó take control àwọn àbúrò ẹ ìwọ gan ni ìwà wọ ẹ worst jù nínú ilé. O ó ò ṣe dáadáa gẹ́gẹ́ bí olórí ilé ó yẹ kó o take after dáàdì yín ni ìwà tí dáàdì yín ń hù gbèsè tí wọ́n ń gbé ló yẹ kó máa gbé but irọ́ ni ìwà tó ń wú iye mi ò mọbi tó ti rí mi mọbi tó ti rí kò sí ní tẹ́ fẹ́ tà fún un ìwọ tó yẹ kó o ní kọńtró àwọn àbúrò ẹ lọ́wọ́ ìwọ gan ni ìwà ọwọ́ ẹ burú jù wo ìgbà tí àbúrò ẹ yìí òun nìkan lóbìnrin láàrin yìí ó yẹ kó o mú wà tèmi náà ni lóbìnrin sóbìnrin. ó sọ̀rọ̀ ẹ̀ dá já tọkùnrin kan bá gbé e lénìí èmi àgbé ẹ lọ́la èmi àtún gbé ẹ lọ́túnla tó jẹ́ pé gbogbo àdúgbò pátá ló ti wá mọ̀ ẹ́ ní kárí ilé ń tẹ́ ẹ fẹ́ gangan gan mi ò mọ̀ ṣówó lẹ fẹ́ ni tá a fún yín iyì la fún yín ló yẹ ká fún yín tá a fún yín ni torí kò yé mi you people are not making us happy ẹ mi mọ tẹ́ fẹ́ ṣe o ẹ dẹ̀ lè pa mí o torí mi kọ́ ni mo pàyà mi òun lẹ gbọ́ yẹn ẹ lè pa mí mọ́mí kìíní simple fúráyìn lẹ sọ tó ń sìn ẹni pé èmi ló lórí ilé lẹ́yìn popsi ṣọ́ọ̀mì ṣé bẹ́ẹ̀ ń treat wa nìyẹn ni tó bá pè mí lórí iṣẹ́ kí n máa bá mi sọ̀rọ̀ sórí idiot òun mi bá fún ẹ̀ gbàtí look down when i'm talking. o ò lè fún ọmọ mi nígbàtí o ò lè fún nígbàtí àwa la mọ reason ta fi ni kó náà wà lórí dúró ó nìkan ló múnú wa dùn nínú ilé yìí náà bẹ́ẹ̀ ni. mọ́mí dádì ó tọ́ ní nǹkan tẹ́gbọ́n mi sọ̀rọ̀ báwo ni ẹ ṣe máa bá wa wí ìṣojú ilé òun ló ń ṣojú ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ló mọ̀ wá lójú ṣó yẹ kó wà ń bíbà That, my friend, look, this is a family meeting. You understand me? Yes, sir. Ẹ gbọ́ mi o, àṣẹ family kò sí lẹ́nu yín o. Ṣẹ́rí bó bá ṣe wun ni là ń ṣèmàlẹ́ ẹni. Bá ṣe pè é jọ sí inú ìpàdé yìí, right? Is for all of you to learn from this our discussion. Òun pàápàá á fi ìgbọ́n tá a bá yín sọ yìí, á fi ṣàdékọ́gbọ́n ẹ̀yin pàápàá ẹ̀ kọ́nú ìwà ìwà tútù tó ní tó fi jọ mí. tó bá tó bá yá ń sìn ẹ máa pòwe ẹ ní ẹṣin wájú ní tẹ̀yìn máa ń wò sáré ṣé ike mi máa wọ ẹṣin ẹ̀yìn kí n tó sáré ń sìn kọ́lẹ̀ ń sọ yẹn. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé-Ifẹ̀ oh. tó jẹ́ sìn. well this is in Ilé-Ifẹ̀ dad this is, this is Lagos man. owó lẹ́sẹ̀ ọ̀rọ̀. ṣé orí ìwọ pé ṣé mi ló bá wí. ṣé orí lójú wa náà lẹ ìwà náà níbi ọ̀rọ̀ bàbá yín wà lórí ìjọpọ̀ o èmi wà lórí ìjọpọ̀ o náà lẹ́ ń ṣe gbogbo bẹ́ ṣe ń ṣe yìí o tẹ bá rò pé lè pa mí irọ́ lẹ pa o èmi kọ́ ni mo pàyà mi o ẹ lè pa mí ṣó ti yé yín báyẹn ẹ lè pa mí tá a bá sọ tẹ bá lẹ́ẹ̀ lè gbọ́ ó kù sọ́wọ́ yín. nǹkan tá a sọ ni kí n má máa treat àwọn àbí ìgbàdo pé mistake ni wá ṣé mistake lẹ fi bá wa ni kò ṣe bí bẹ́ẹ̀ bá ṣe mọ́mì lẹ bí. where are you going? You see that? Mọ́mì má yọ̀ wá. Mọ́mì má yọ̀ wá. Ẹ má pè mí, dájú ẹ má pè mí, ẹ má tẹ̀ pè mí, ẹ má pè mí rárá rárá, ẹ má pè mí o, ẹ má pè mí, ẹ má yí mi lórí, ẹ fi mí lẹ̀. So, ìyáláyà, ẹ má bínú pé má tẹ̀ pè mí yẹn ní ní tètè dá yín lò. Ìyá mi má bínú sọ́mọ ẹ̀. Ìgbà tẹ̀ pè mí lẹ́ẹ̀kan ẹ̀, mo wà lọ́dọ̀ pàdí mi, ọmọ ìyá mi ni o. báyọ̀ wà lórúkọ ọmọ ya oríta nìyẹn o. ọmọ ya mi gangan gangan báyọ̀ wà lórúkọ ẹ̀ <laughs> ajẹbọta ni ṣùgbọ́n ajẹbọta wèrè ni o ó gbé ló ń gbé ta bó ṣe wá báyọ̀ àwa mọ̀mọ́ àwa mọ̀mọ́ ìyá wa lórúkọ ìyá mi ṣe wá ìyá wa ni ó wá sọ pé. Eh, òun fẹ́ máa ó fẹ́ kúrò nílé ó fẹ́ máa wá mo ti kúrò nílé o ẹ eh, ó ti kúrò nílé ó wá wá ibi tó máa máa lọ́dọ̀ wa. Eh. Ah. kí ló dé tó fẹ́ kúrò nílé. ó ti kúrò. kí ló dé tó kúrò nílé. àwọn òbí mi ò nífẹ̀ẹ́ mi ni Gàpọ̀ nìkan ló nífẹ̀ẹ́ èmi àti Pọ̀sí àbúrò mi àjọ wọn lójú ṣé ló ṣe wá bíi mistake ọ̀rọ̀ mi wá dàbí ẹni tí wọ́n fẹ́ lù tó wá ń dá orin. Benny, ni. máa lọ náà máa lọ náà máa lọ náà. ọmọ òfò. ìyá ń bá a bọ́bọ́ mi bá yín sọ̀rọ̀. mo wà pẹ̀lú ẹ̀ mo wà pẹ̀lú ẹ̀. kò sí nǹkan tó bá ṣe tó tẹ́ wọn lọ́rùn bẹ̀rẹ̀ sí wàyí mo ti kúrò lé tí o sì kàn ti bàbá làbá bẹ́ẹ̀ nìkan máa sọ fún mi. ẹ ẹ nà. mo ti dòpó lọ o. ọmọ mi jésù ọmọ mi ti dòpó náà bàtán dẹ̀ máa wí sí i wọn lọmọ bọ̀tí ni ẹ eh, eh. ṣé wàá dẹ̀ lè máa bá wa gbé ń bíbà ìṣá. bọ̀tí mistake ó ti sọ́nsìn. Eh, màámi ọmọ gbòòrò ni mí ọlọ́wọ̀n ọba kò síbi tí a bá fọwọ́ sí màá tẹ̀lé yín ọ̀láì tàláì bébí a fẹsẹ̀ sí màá fẹsẹ̀ sí bẹ́ẹ̀ bí a fọwọ́ sí màá fọwọ́ sí bẹ́ẹ̀ ọba ọlọ́run. ọlọ èmi kú ẹ̀jẹ̀ o bó ṣe wà ilé gbà ẹ ọ̀nà gbà ayé gbà ẹ dú ẹ níyà o. a ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ àti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ everybody tó bá máa bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni èmi ló máa bá sọ̀rọ̀. ìyẹn lẹ yún náà ó sùn jọ kí ló ṣẹlẹ̀. Ah. ọ̀rẹ́ mi ni èmi ló máa bá sọ̀rọ̀ sẹ̀. ọ̀ì dókè. ẹ fi yẹn lẹ kí ló ṣẹlẹ̀. àwọn wèrè bó ṣe bá sọ pé àwọn lọ́ọ̀fù àwọn àgbà kan náà nìyẹn àwọn wèrè. ọ̀nbẹ ṣé lè máa mẹnu ẹ̀ báyìí lè ọmọ bọ̀tì. filẹ̀ ah, mama permission to fall in ọ̀bọ̀ tí mo wo lọ́kàn yìí lásán ó dà mo fẹ́ mọ nọ́mbà mileage mo fẹ́ kà. Eh, o fẹ́ ṣá ẹ ló ń jẹ mileage o fẹ́ ṣá ẹ má ṣá ẹ ó lọ má ṣá ah, ah, má ṣe bẹ́ẹ̀ má ṣá. ilé ṣe ẹ̀gùn obìnrin yàmọ̀ yàmọ̀ ẹ̀ nìyẹn o ṣé kí ló fẹ́ lọ gbọ́ wò ọ̀gbẹ́ni gbọ́jú bẹ́ẹ̀ kó gbalẹ́ ságbọ́jú. twaile ah. twaile twaile. lọ gbalẹ́ ságbọ́jú jọ àwọn ọ̀rẹ́ ń bèrè ń tọ̀ ó yẹ kí bá bẹ fún àṣẹ sọ́dọ̀ dẹ̀ sí ń bẹ ẹ bá kí bínú ni adede dájú dára yìí èsì èrè nga yẹn tábórì bọ́m̀bì tí wọ́n kọ́ sẹ́lẹ̀ ń sìn èyí tí mo ṣe ń wò báyìí tí mo ń wò ó sílẹ̀yà ni o kò sọ bọ̀bọ̀ sílẹ̀yà kò yà o láti ilẹ̀ àbẹ́tẹ̀ ló yẹ kán bí sí ọlọ́ọ̀ èsì èrè ó lọ náà ni gbàtọ́ dé iná orí mi dé sí ọlọ́ọ̀ ó mọ̀ kí wọ́n máa ṣe táwa ṣe fún a máa ṣe pé 哦。 yìí. bàbá sọ wípé igbó lẹ̀ ṣàmù. símẹ́ni ẹ ṣáàrí bó ṣe ń lọ ẹ ti rí bó ṣe ń lọ ẹ ṣáàrí bó ṣe ń lọ ẹ ti rí bó ṣe ń lọ. ẹ bẹ̀rẹ̀ jó. ṣe kọ̀lítì o bó ṣe Pasuma bó ṣe Òṣùpá àwọn kẹ̀ wọ́n lẹ́nu tèmi sàn. bèbè ló náwó. èèyàn báyọ̀ wá ní bájọ́ bá bè báyọ̀ wá ìwọ lèèyàn bọ́ bè tèmi bá ti rí ẹlẹ́yìn mò ń ga hù aborí tèmi bá ti rí ẹlẹ́yìn mò ń ga. ó yá taborí taborí bọ́ bè ẹ̀gbọ́n taborí ṣọ̀gàn o ó ṣọ̀gàn taborí ṣọ̀gàn o ó náìsàn bájọ́ tàbórí èèyàn bọ́m̀bè oṣù ọ̀gán ọ̀nà ìgàn oṣù ọ̀gán bájọ́ tàbórí èèyàn bọ́m̀bè oṣù ọ̀gán ọ̀nà ọ̀nà ìgàn wọ́n ń ṣeré gan o wọ́n ń ṣayé gan o wọ́n ń ṣe tábórì tábórì tábórì náwó náwó tó fowó ṣe fàájì ni náwó náwó tó fowó ẹ̀ ṣàánú ó dàbí àgbẹ̀ tó pín jẹ́rò kọ̀ péré tó wá wù tó ti jẹ́rò yẹn pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ló máa rí tọ́lọ́ bá máa bá ṣí rí. òun ọ̀rọ̀ àlùjọ ọjọ́ kíjọ ẹni bà sírí ẹni rẹ̀. Màjó ta borí lójó, èèyàn mọ̀mí lójó. Èèyàn Líbíà. Àwọn náà káwí lò tó ń kọrin ọmọ kò sọ ọmọ náà tó jọjẹ tábórì ọkọ àṣàkẹ ọkọ sí ẹlẹlẹ ni májó tábórì ẹyin onílù yìí ẹlù làlùjọ tó yìí tó yìí fún torí tábórì ẹ bá mi lùlù tó dá tó dá fún o. ẹlẹ́nu lójú ṣeré mọ́. tambori tambori ẹlẹ ma lọmọ ẹlẹ yìí o àlọmọ ẹlẹ lọmọ ẹlẹ yìí tambori awo takọdẹjẹ lili ní sẹbanga simi abọmbe ẹlẹ ma lọmọ ẹlẹ yìí ẹlẹ ma lọmọ ẹlẹ yìí o awo takọdẹ adé mi jẹ lẹlẹ ó ní èmi làkàndé jẹ lili ní ẹyẹ bíi ti òkè ẹyẹ bíi ti balaga tó kogi ta ojú bá ṣe méjì ìyàwó ran kedere sambori ẹsẹ̀ ló ṣe méjì ìyàrú wa sinmi abọ́bẹ̀dẹ kẹ́dí ló ṣe méjì ìyàrú wọ̀wọ̀wọ̀ bájò gbàngàngà sinmi abọ́bẹ̀ ẹ ti gbọ́ ti lágbájá ẹ̀rẹ̀ ti gbọ́ ti tàmẹ̀dù alájú bàlágà ṣàwàní latest perform kò sọ́mọ náà tí ó jẹ́ bọ́m̀bé bọ́m̀bé ẹlẹ́màlọ́mọ ẹlẹ́yìí ẹlẹ́mà lọ́mọ ẹlẹ́yìí o màá jọ́sìn mi àmọ́ mi yóò ṣeun ẹjọ́ ẹ bá mi kíra fún màmá. gbọ́sà gbọ́sà gbọ́sà ẹ kíra fún màmá o gbọ́sà gbọ́sà gbọ́sà sinmi àmọ́ mi rè é. gbọ́sà gbọ́sà gbọ́sà ọwọ́ tó pọ̀ fèèyàn kan. ẹ kíra gbọ́sà gbọ́sà gbọ́sà sinmi àmọ́ mi rè é. gbọ́sà gbọ́sà tó máa pariwo tó máa pariwo torí bọ́m̀bè. ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí símíà bọ́m̀bè wo ọmọge àtẹnu ló fẹ́ jẹ mí pa símíà ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí bọ́m̀bè símíà wo ọmọge àtẹnu ló fẹ́ jẹ mí pa tó bá ti rí mi gbáǹgà kí là ń kí ló wà lẹ́ẹ̀ kíní kan fún wa bọ́m̀bè wo ojoojúmọ́ lẹ́lẹ́lẹ̀ yìí gbowó tamori kó jẹ́ ká jáde lọ́jọ́ kan ọ̀wọ́ epo àtẹnu káyọrí tamori ó ní Mr. Bonga ẹ dákun ẹ yé máa ṣe yẹn mo ti respect yín ju kájọ sùn lọ mo mú yín bí ọkùn ṣe lè dàbí bàbá ẹ máa gbọ́ wèrè tó ń sọ lẹ́nu ọ̀rọ̀ wèrè kó máa lọ bẹ́ẹ̀ tamori lọ́kọ̀ àṣàkẹ́. tambori lọkọ àṣàkẹ́ o tambori lọkọ àṣàkẹ́. àwọn máyọ̀wá ẹ kíra fún mi yọ gbọ́sà gbọ́sà gbọ́sà ẹ kíra fún mi yọ gbọ́sà gbọ́sà gbọ́sà. ẹ bá mi kíra fún mi yọ gbọ́sà gbọ́sà fún mi yọ gbọ́sà ìgbàgbé. ojú kìí bí ìwà òkè. I was born in the ghetto, grown up in the ghetto. Mo máa sọ, dókítà máa gbọ́ sí ilé. Ah, Bójúbójú, àwọn ọmọ yìí wọn lè bó lójú. Bójúbójú, ó jẹ́ yà sọ fọ́mọ kó tọwọ́ mọ́ rẹ̀ bọ̀ ṣọ́ bọ́m̀bì nkàrà kí lọ́wọ́. Hmm. If you want to know me, bèrè lọ́wọ́ aṣọ ńlá ìlú ọkàn dúdú tó pọ̀ kó wá wò ń ti bàbá máa ṣe. ẹ ká ẹ lára gan o. ifá láì bàbá o sista mi kí ló ṣẹlẹ̀. láìkí ẹ àmì ah, láìkí ẹ rárá o. ó ah, láìkí kí ni wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń jágbe mọ́ mi ó wá sọ fẹ́mi yìí pé wọ́n láìkí ẹ̀ wọ́n dákun dá mi ló ń jọ. Ah, agúnmu jẹ́ kó wálẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ má bínú jàre wọ́n ti pè mí mo ní màá wá rí wọn tó bá dalẹ̀ àkílẹ̀ tó wá bá yín. èmi tó wá bá yẹn mi ò kì í. àmọ́ mi ẹ má bínú èèyàn mi náà ni. ló fẹ́ fà kí ló bá gbogbo yẹn wá ìwọ náà wò náà báwo ló ṣe máa bímọ kalẹ̀ tó ní tọ́jú ọmọ wọn ló wà lé ò wá wá àwọn ọmọ ò wá lé ò sanwó iléèwé ò fún wọn lóúnjẹ àánà àákú díẹ̀ káàtó ó dẹ̀ mọ̀ pé máa ń sọ fún yín nítorí ẹ̀ ká ẹ̀ ṣe ká ẹ̀ ṣe ẹ tọ́jú ìyàwó ẹ tọ́jú ọmọ ó dẹ̀ ti sọ fún yẹn o iṣẹ́ tó iṣẹ́ bọ́là tó ń ṣe yẹn bá mọ̀ pé kò ó lè fi mí kún náà. màámi ẹ wo èmi gan try mo struggle mo mówó lọlé kò rí sí náà ẹ mọ̀ pé àwọn obìnrin wọn nọ́mà ni wọ́n máa ń ṣe bíbá. olórí burúkú ni ẹ ní. Ah! ẹ̀yin kọ́ ìyàwó mi mò ń bá wí. aago mu. ẹ̀yin kọ́ ìyàwó mi mò ń bá wí. ẹ mọ̀ pé owó jẹ́ òun tó wọn àìnítẹ́lọ́rùn náà ló jẹ́ kókó lọ eh. ẹ̀yin tá a tún kọ́ ọmọ fún náà ń sìn yẹn tún fún mi problem. Ah. báwo ni mi ò ṣe ní fún ẹ ní problem èyí owó sùkúl ọ̀sán ọ̀dẹ̀ mọ̀ wípé ẹrù tèmi náà tó mi jésù ló fẹ́ di gbogbo ẹrù ẹ ló fẹ́ di lé lórí àbí ẹrù mélòó ni kí jésù àà ah, ah. jésù wáyé lákọ̀ọ́kọ́ ẹ pa ẹrù ẹrù aráyé tó ń bà kò lè pa ọ̀rọ̀ alẹ́ ẹ̀kẹ́yì tó bá wá ẹ tó máa di ìrù náà ni ókè ọmọ tó ṣẹlẹ̀ báyìí kí nìkan tó wà ńlẹ̀. Ah, ẹ wo màmá ẹ kò fi bẹ́ẹ̀ sí nǹkan kan lẹ ọmọ ọmọ àṣẹ gan mo ti jẹ wọn bá tó wà lára mi ń bì. aláyé wà owó wo owó tó wà lẹ gan mi máa jẹ gbogbo ẹ padà má kó owó kankan lẹ. ẹ wo ẹ má ní ìjìnlẹ̀ o èmi náà ṣe ọmọ gbòòrò gbogbo tó wà ńlẹ̀ rè ó láyé náà jẹ láàárọ̀ ìpá ló ṣẹlẹ̀. ẹ ṣe ní kó bá ń fi méjì kù. Ah, ah, ah. ọkùnrin ló náà máa sọ ọmọ ìgboro náà ẹ ṣáà kan ló tún ṣe ó lè pa owó wálé. ẹlẹbẹ àṣọra ọ. ìgbàgbé ló ṣọwọ́ ó yà mí lẹ́nu gan-an nígbà tí mo gbọ́ honestly mi ò dẹ̀ expect ẹ̀ sí kò yé yín ó dẹ̀ jẹ́ nǹkan tí ó bà mí nú jẹ́ torí kò jẹ́ kó jẹ́ side ọ̀dọ́ nílò ẹ̀ kó ti ṣẹlẹ̀ so in fact nǹkan ọ̀bànújẹ́ gan ni I have to tell you. ẹ ṣe dókítà ẹ ṣe gan ni mo dúpẹ́. a dúpẹ́ rẹ̀. Mm. ẹ wò nígbà tí ó sọ pé òun fẹ́ wá wo àbúrò òun ní hospital àṣà lè ní kó má wà ṣé a fẹ́ mọ̀ pé irú don't go báyìí ló fẹ́ wá ṣe ń báyìí. wọ́n ṣe ẹ̀dùn kan gbáà ló but doctor ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀yìn ẹ jọ bá wa ṣe ní bòńkẹ́lẹ́ get me ẹ má jẹ́ kí etí me, gbọ́ To pé irú nǹkan báyìí ká tó mọ̀ sí orí social media láti máa inú Instagram gbogbo ẹ̀ and olùgbọ́n báyìí ilé affect integrity mi láàrin ìgboro so ẹ bá mi bẹ àwọn nọ́ọ̀sì yẹn bá a bọ̀ mọ́lẹ̀. Um, ṣe rí ẹjọ on that mo fẹ́ kẹ́ fọkàn ẹ̀ báyìí ah. ìyá ń ṣe problem mo mọ bí màá ṣe bá àwọn nọ́ọ̀sì mi sẹ́yìn so ìyẹn ṣe problem ẹ̀yin ni kẹ́ tá a bá délé a máa yanjú ẹ̀ kò sí problem tá a bá ti lè ṣe ìyẹn ṣe very much. ògbè iṣẹ́ ni mo tó sí ọṣẹ kúkùn. sílẹ̀ sílẹ̀ ìta ló ń gbọ́jẹ̀ lọ níṣẹ́ wà láwìn tó bá wà ní àwọn máa ní ẹ̀kí kan tó sọ̀rọ̀ lọ́fẹ́ gbọ́jà ọ̀gbẹ́ni lọ́jọ́ kò tó ṣe é. magnet golden ṣe yín. kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣe yín ìfẹ́ la fi kọ́ra wa jọ síbí báyìí náà sọ yẹ kẹ́ máa kẹ́ máa kí fúnra yín kẹ́ máa bá yín jà kí ló ń ṣẹlẹ̀ sọkùnrin wọn yín ni. Ah! kí ẹ ò máa mà ẹ wò báyìí wà yẹn owó yẹn bàbá yìí jẹ́ kó lọ fún wa ni kókó làbá yìí ni gbogbo ẹni tó bá fẹ́ bá ọ bà yìí yìí fún wa ni àwọn àtẹ́wé rè o. ẹ calm down ẹ calm down ayé ló ń kílọ̀ kílọ̀ ṣẹlẹ̀ gan amẹ́ríkà rà mi ka ṣe fáwọn eléyìí náà. bẹ́ẹ̀ shit hmm? man you don't do this kind of thing back in America you know báwo làwọn ọmọ tó fresh tó bá ṣe máa jà tó lọkùnrin mẹ́ èló kọ́ lọ bọ́ yẹn ní mẹ́ mẹ́. bí ó ṣẹlẹ̀. ó yọ mo rí báyìí ó yọ wọ́lẹ̀tì bọ̀bọ̀ yìí èmi ni èmi ó yọ wọ́lẹ̀tì bọ̀bọ̀ yìí mo rí. èmi. bẹ́ẹ̀ni ó yọ wọ́lẹ̀tì mo rí. ẹ wá ta ni mo jí láàárọ̀ ìtì mi sọ. ẹ ẹ dúró o rò pé wèrè wà lórí ẹ bó ṣe ga tó yẹ ó jí wọ́lẹ̀tì tiẹ̀ yàrá ìyá ẹ̀ ó fẹ́ kú ni. olúborí òkè ojú ọlẹ tiẹ̀ ó dẹ fojú ẹ báwo fojú ẹ rí ẹ ó dá lójú ẹ kò sí wèrè níbẹ̀ náà làwọn àtàwọn máa rí gbogbo ẹ̀ máyọ̀wá wọn lè jí wọlé. èmi. má jiyàn náà ó sì wèrè máyọ̀wá ṣọgbọ́n nǹkan tó ń sọ wọn lè jí wọlé pickpocket. àwọn èèyàn wọlé ti jáde ṣé o jáwé ni. pẹ̀pì kí ló ṣe é tó fẹ́ máa bẹ́ ọlọ́run a máa lọ sí àyà rẹ̀ lásán a máa lọ bá alákù ẹ̀ ah! bí mo ṣe fẹ́ràn tó ni máa ṣe fojú ẹ̀ pé o lẹ̀ ọlọ́run máa fẹ́ràn yín lè bá ibi ògùn ni o máa ń jà bí ògùn ni o lè sí ìrírí àbí. òun rè é. a kò ṣí ẹ̀rọ ya rẹ̀. ó yà ó ṣe é. láàmì bá wò. bá gbogbo ẹ̀ wò. ó dé sálẹ̀ wò dé sálẹ̀. Ah, ah wo bí báyìí náà kí ló ṣe ó lè fi sí bí ó. kò sí ọkọ bí báyìí dà ẹ jọ wẹ lè ṣá ẹ lè ṣe ìwọ dà ẹ lè wọ pọ. ìyá ìyàwó ló burúkú nípa tó bá fún yín lásán ẹ ti já wẹ lè ṣá ẹ lè wọ pa irun wọn pa. ẹ̀yà wẹ̀rẹ̀ ṣá ọlọ́ọ̀ ẹni wẹ̀ wọ́ agúnyà yín pàṣẹ lẹ́yìn ìjà wèrè ni ọ̀nà ìjà ọgójú wọn jẹ́ ni o ọjà wèrè ṣá. báwo báwo lè ṣe ṣe. ẹni kò ní gbégbé ẹni gbọ́n ní gbogbo ẹ̀ àwọn olókùnkùn ẹni dábẹ́ tẹ̀lé aláì. báwo lè ṣe wá yọmọ lọ. ìyàwó à ń bẹ̀rẹ̀ kígbe gbólé olè yá ní ìtàlólè ìmúlẹ̀ mi ló ní kó sáà mi. ọ̀dẹ̀ bá ọ̀gá rẹ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ baddest boy. mi ilẹ̀ kálẹ̀ yìí ẹ̀. mi ilẹ̀ kálẹ̀. ó tayọ. Ah. kí ni wọ́n sọ fún mi ṣé wọ́n sọ pé ìwòye ọ bọ́ọ̀sì ni kí lè léyìí olórí burúkú ló pọ̀ ìṣá tálẹ̀ lọ́n forí lálẹ̀ fún wèrè ní ṣá. aborin ah! màá bọ́ ọ̀ lè máa ṣiṣẹ́ yẹn o ah! wọ́n ló máa jẹ́ kí bàbá ìlà ọkọ lọ ṣe nǹkan tó ṣe yìí ọlọ́ big pocket ó lè mọ mí. èmi báwo èmi kẹ èmi ò láìkó lè ah, kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n fò lè ṣe láyé. Mr David, ń kọrin bíbá yìí ni. àìwo ni wèrè kan tá ló mú ẹni gbogbo àbá yìí náà. ó tẹ́jú ti bẹ̀rẹ̀ ṣé wàá rí mèrè funfun. wọ́n sọ bí wọ́n làánú ẹ̀ ṣe mí o ó ṣe wà ìdálọ́nu larí mọ́lẹ̀ fún ẹ̀ bàbá gbá ẹ mú lásán. èèyàn burúkú ni ẹ èèyàn burúkú ni ẹ torí pé sọ pé n fáìn bọ àwa ò dẹ fáìn mọ́ sí i àánú tiẹ̀ ń ṣe é tàwa ò ṣe é. wọ́n ti lose ẹ̀ ti pẹ́. lose ìyá ẹ̀. pẹ̀lú sáàrùn jẹ́. fọwọ́ lọ́mọ ọ̀lẹ̀ máa wà kí ló ṣẹlẹ̀. wọ́n ló bí ni. tábórì ó dẹ̀ mọ mí o ọmọ pé mi ò fọ́ lẹ́la ọbẹ̀ tẹ́ mi mi ò fọ́ lẹ́la ni mo ti jù láyé yìí o kí ló ń ṣẹlẹ̀ gangan. màmá kò ń ṣe bẹ́ẹ̀ transition pé mo kúrò ní yẹn ló fa omission tó adẹ ní commission. ó malẹ̀ ẹ mọ nǹkan àwọn yẹn misconception ló happen kíní ìgangan kò ń ṣe tiwọn àwa rí èmi rí eléyìí ni òun ò dẹ̀ jalè níbi kankan mú kọ́. gbẹgbẹgbẹ ni ẹ sọ ta bọ orí kí ló ń ṣe ẹ ṣé mi wá ní àwọn ònú mẹ́rin mi máa pa ọ fún tábọ orí ìjẹ́kọ̀ọ́ ẹ pé o ọmọ mi ọmọ pọ́lẹ̀ ni mi ò fẹ́ o mi ò fọ́lẹ́ lábẹ́ tẹ́ mi o kò sí sẹ́ńtà lè ṣe náà ó lè sálù ó lè sálù lọ́n pí owó ta kò sí nǹkan tó ṣe tí ó lè dowó fún ẹ àkí ah, ló fẹ́ fà náà ọ̀ ah, jàtẹ̀lé ẹ lọ́wọ́ nǹkan tó ṣe yìí máa dẹ́rù ẹ̀ wò mọ́ o kí ẹ tó bá tún dẹ́rù ẹ̀ wò ah, máa fẹ́ ní egbolẹ̀ bí ẹran ògùn ni. sọ́ọ́rí burú. sá fún ẹ ṣáájí má sùn lábàá yìí kí ni kò ṣe wọ́n ní kò jí kò má sùn. ìwọ ló bí ni à ìwọ ni. sọ́ọ́rí burú kò ní já ẹni. màmá má bínú. mọ́sọ̀rọ̀ dẹ̀ tún sọ̀rọ̀. lórí lórí ìyá màmá mi. Bombay toilet. Bombay Bombay Bombay Bombay. a ní ẹ mi o ọlọ́run bá ń gbọ́ bẹ́ẹ̀ mi ọlọ́run ta borí ó lè ní mi ò fẹ́ o mi ò bó lè ṣe o sọ́dọ̀ bẹ́ẹ̀ mi gbogbo iṣẹ́ lè lè ṣe ó lè ṣẹ́kọ̀ dọ́kítọ̀ ó lè ṣàlù ah, ah, tó bá mẹ́lẹ̀ ń pe ọ̀wọ̀ tàgbẹ̀ ló ti dánwó náà kí ló wá ń ṣe ẹ́ kí ló ṣe tó ń jalè kí tó bá tún dẹrú ẹ̀ tó bá tún dẹrú ẹ̀ wò ṣe yàmàyàmà ọlọ́run má fẹ́rẹ̀ gbọ́lẹ̀ bí ògùn ni o. ọlọ́run tí bá mi bá kí la sọ. ọlọ́run tí àwọn ló ń kí ọlọ́run bẹ́ẹ̀ máa jẹ́ ní. bàbá ń bẹ jèbù rẹ máa bẹ. tábọ̀rì jẹ́ kó mọ̀ o ọlọ́run. o ṣáà ti gbọ́ wọn ló ṣá èèyàn ha ẹ̀ kó mọ ibi tó wà. a lè ṣe bẹ́ẹ̀ mọ́ yálà yà bọ́ ń bè. ẹja lọ mama oye kúndà yìí wà á máa fọ. èmèrè ni ẹ kò gbani sáhùn. a ṣerú ẹ mọ. bàbá tó tẹ̀lé ni o. ológun That dá conta ok. ṣẹlẹ̀ gángan ah, ah, eh. òkú àbáyé ònkú máyọ̀wá ònkú máyọ̀wá bóyá lọ. àdùpẹ́ kí ló wá débò lẹ́sìn rìn báyìí ah. kódà ẹ wá jáde lé ẹ lọ bẹ ń kó dáhùn ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ti fẹ́ẹ̀ pààyà àti bàbá yìí sínú ilé torí rònú òjì wọn gbádùn pé mo la mọ̀ tí eh, wọ́n yọ̀ wá lọ. sókè wọn á nu létí wọn ti rán mi àbí àbọ̀sọ́ wípé mi gẹ́gẹ́ bí ọmọ tó gbójú lógún eh? mo wọ́ ló lọ́ọ̀ tèmi kí n wá nǹkan tí máa ṣe ni àwọn bọ́ọ̀ ni mi láti wọ all right. ikú ara fẹ́ra kù. kí mi. Ah, dàpọ̀ ti kú. dàpọ̀ o. Ah, ó ti kú dàpọ̀ òfàṣọ bóra mọ́nìsì ilẹ̀ ló fi bóra àbúrò yìí ti kú. dàpọ̀ kú. Ah, dàpọ̀ ti kú. mo rò pé lẹgbọ́n lẹ fi wá ni. ọmọ wàhálà tó ti fi wá ṣe lórí páànwá ẹ̀ gbogbo ibi tá a rò pa lè wá ẹ sí pátápátá la ní kàbúrò ẹ̀ wá tá a gbúrò ẹ̀ rárá ó sọ̀rọ̀ ẹ di àná má dàrú lónà òòrẹ́ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ òòrẹ́ ní sọ fún ẹ pé ọ̀dájú èèyàn ló fẹ́ yà ọ̀dájú ọmọ ni ẹ báyìí torí o tiẹ̀ bìkítà fún any one of us pé ẹ akíà fún ẹ àbá akíà ẹ o kàn ń hùwà pé bó bá lè sọnù kó sọnù bó bá lè kú kó kú ẹ ah, èmi ò ríru ọmọ tiẹ̀ rí o. màámi ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ ń hùwà bẹ́ẹ̀ pé mistake ni mí ṣọ́ra mi ẹ̀yin kò sí nǹkan tó bá ṣe tó ń tẹ́yìn lọ́rùn sísẹ̀ rẹ̀ ti fẹ́mi lé fẹ́mi gbòòrò. ọ̀gbẹ́ni gbẹ́nu ẹ dákẹ́ bẹ̀. ẹ̀rẹ̀ pẹ̀lẹ́ ti wọ́n ní dàpọ̀ delete kọ́nà fún un kẹ́. Ah, ẹ gbọ́ bó ṣe sọ Máyọ̀wá Dàpọ̀ kú ọmọ ìyá ẹ ló ṣe báyẹn sọ. Ah. Ah. dúró kí ni nǹkan tó ń sọ tó ń dùn mọ́ ẹ lẹ́nu Máyọ̀wá can you just can you hear yourself? wo jẹ́ sọ fún ẹ àwọn alábí ẹ o ọmọ òde kì í dàgbà kó dàgbà ju àwọn òbí ẹ lọ so is it that you are telling me now that a gbọ́ a lè control lórí ẹ̀ mọ́ nulẹ̀ kò lè ṣẹlẹ̀ o i'm telling you kò lè ṣẹlẹ̀. dadi mummy ẹ wò ẹ̀yin ni mo máa bẹ̀ ẹ má bínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nínú ilé yìí kò dùn máwa náà nù nǹkan tẹ́ máa ṣe ni pé kẹfà wa méjèèjì mọ́ra fẹ̀dẹ̀ ṣe ń wò wá yìí lágbára ọlọ́run a máa dírú a máa dìgbà fún yín ẹ ní gbé kọ̀ọ̀kan nu wa gbìmọ̀ lágbára ọlọ́run gbogbo ọ̀rọ̀ tẹ́ wá ń bá wa sọ lágbára ọlọ́run a máa change bọ́dà mi náà ń gbọ́ bí mo ṣe ń sọ yẹn mo ń sọ nù wọn mo mọ̀ pé wọ́n máa change èmi náà dẹ̀ máa change ẹ ju ẹ fà wá mọ́ra. I'll be fine. But wọ́n uh, lọ pé ìṣúwájú wa. Màá mi máa bínú. Ọ̀rọ̀ ẹ̀rọ ara ẹ̀ là ń bá ẹ sọ jòkó lákùmọ̀kí tí ó yọ gbémi náà kó gbómi kàánú ẹ̀ bá lọ sọ. ṣé wọ́n ti sin àwọn ọ̀sán. mi gbọ́. ọba bìrì. wọ́n tiẹ̀ wo nǹkan tí mo fẹ́ báyìí sọ yìí tó bá yẹ bẹ́ẹ̀ iṣẹ́ bọ́ lọ́wọ́ ènìyàn very good from now on mayowa gbọ́dọ̀ jáde kúrò nulẹ̀ yìí láì jẹ́ pé mo fi àṣẹ sí pé kò sí géètì ẹ̀ fún understand me. ẹ ẹ sá lè sá kò sí wàhálà mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ní òrì tí ẹ bá fàṣẹ sí abẹ́rẹ́ ò lè bọ́ ta lẹ́nu géètì iṣẹ́ tí mo gbà nù àti security officer Mr. Amaiwa ẹ má wò mí báyìí fojú rẹ wò mí èmi kọ́ mo ní ẹ má jáde bẹ́ẹ̀ tí wàá ẹ̀ mọ́ èjì mi èmi náà mọ́ èjì èjì ti dàrú báyìí nísìnyí ẹ má jáde bí wọ́n ti wí ni tẹ́ bá lọ tíra ìpẹ́ fẹ́ jáde pé bọ́yá àwọn ẹ̀wọ́ mi jẹ́ ń jẹ́ lára ẹ̀ ntẹ́ mi fi lè dá ń jókòó mẹ́lọ́ mi ntọ́ bá kó gbà yín lò ká. má gba ọmọ tèmi lórúkà o wọn ò rán iṣẹ́ tó tó yẹn o bàmá bá bá tiẹ̀ lọ́jọ́. irú àkè sẹ́yìn rẹ̀ as your lost places. you try that shit you die. màá lọ́ntì ẹ̀ ìwé bọ́tú ẹ̀ gbọ́tú mo sọ pé kò ṣe kò ṣe that's all. okay sir má bínú ṣọgbọ́dá ni mistake ni gòkè nìyẹn. á fún lọ sóúnjẹ fún mi wà á lọ gbóúnjẹ fún mi kẹrọ. ẹ ká máa wò ó ẹbí o rà bẹ́ẹ̀. I don't know. That is what I say. Ká ní mo mọ̀ ní. Ọba oníṣẹ́gun wa ṣẹ́gun fún wa dáráyé ìjà. Jehovah, Jésù Kristi, Holy Saint Michael, bàbá wa àti ọlọ́run wa adúpẹ́ aláyọ̀ àyè ológo lórí wa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa olúwa ọlọ́run alágbára ìdílé ìdọwọ́ rẹ̀ olúwa bá wa dì í mú gbogbo ogun náà bàbá bá wa ṣẹ́ wọlẹ̀ bẹ́ẹ̀ ni kò rí á rẹ́pì olúwa hmm. bá wa ṣe wọlẹ̀ jésù náà olúwa wa hmm. jésù kristi olúwa. Hmm. hallelujah ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ ṣé mà bàbá wa mo kí yín ẹ̀mí ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún mi wípé òun ṣetán láti bá iṣẹ́ gbogbo ogun kọ̀ọ̀kan bá tó ja ìdílé yìí. bàbá wa ṣùgbọ́n tí ẹ bá fẹ́ kí ogun náà ṣẹ́ ní àṣewọlé iṣẹ́ náà ọ̀pọ̀ yín ló wà. bẹ́ẹ̀ ni Kristi ẹ̀mí Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún mi wípé igi kan wà àti èso ẹ̀ tó yẹ kẹ́ ẹ mójútó ṣùgbọ́n ẹ kọ̀ jálẹ̀ ẹ mójútó igi náà títí tí igi náà fi gbẹ eléyìí tó tún wá jẹ́ èso ẹ̀ tó yẹ kẹ́ ẹ wá ní àwárí kí ẹ dìmú ṣinṣin ẹ kọ̀ ẹ wá èso náà eléyìí ló fa gbogbo àjálù ìdààmú èyí tó ṣẹlẹ̀ nínú ìdílé yìí. ọ̀rọ̀ tẹ̀ ń sọ yé mi igi àti èso wo ni. Hmm. ẹ̀mí ọlọ́run kì í parọ́ eléyìí tí mò ń sọ èmi kọ́ ni mò ń sọ ẹ̀mí mímọ́ ló ń gbẹnu mi sọ̀rọ̀ bàbá wa mo mọ̀ pé bí mo ṣe ń sọ yìí ó yẹ yín dáadáa ẹ̀pẹ́ eh, ṣé pé tí n bá ti wá èso yìí rí tí mo dẹ̀ ṣe nǹkan tó yẹ kí n ṣe gbogbo wàhálà ya akásẹ̀lẹ̀. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹ máa wá gbìyànjú kẹ́ ẹ pé ìyá wa kẹ́ ẹ ṣàlàyé dáadáa bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ kí ẹ lè jọ pawọ́pọ̀ wá èso náà rí kí ayọ̀ ìdùnnú tí ó ti sọnù nínú ilé kó lè padà ní ìlọ́po ìlọ́po bẹ́ẹ̀ ni olúwa wí. àlàáfíà ni fún yín. tí ẹ bá ti ṣe eléyìí gbogbo ògùn yìí ó ti ṣe pátápátá kódà kánínú wọn ni méjì sọ The angels are moving around. If you forget, they will never do. ìgbàgbé ló ṣọmọ èèyàn ìgbàgbé ló ṣọmọ èèyàn. ẹ kú o. ẹ lọ. yes ma o àwa nìyẹn. ẹ jọ olúdé là ń lọ àmọ́ bóyá ọ̀nà ọbẹ̀ rèé àbí a ti ṣìnà. àá ẹ̀ ṣìnà ọ̀nà ọbẹ̀ náà nìyí. ẹ ṣe. ẹ lè lọ́nsìn wọn ṣòro ibẹ̀ yẹn kò ṣeé wọ̀ báyìí bẹ́ẹ̀ ni wọ́n ṣòro ń bẹ̀ yẹn àlejò gbọ́dọ̀ wọlé ọkọ̀ gbọ́dọ̀ wọlé ẹnìkan gbọ́dọ̀ wọlé báyìí ah. bẹ́ẹ̀ ni. yíyan lè work nǹkan tá a fẹ́ lọ ṣe níbẹ̀ ó wà very very important. Ah, ẹ lè lọ ẹ lè lọ kò ṣeé wọ̀ báyìí ẹ lè lọ. ẹ jọ máa kò dẹ̀ sọ́nà mi ìta àtúlẹ̀. Ah, kò sọ́nà mi o kò sọ́nà mi ọ̀nà kan tí mo mọ̀ òun nìyí o. ọjọ́ mélòó ìjọ méje ni. ìjọ méje. ìgbà wọn náà ti bẹ̀rẹ̀. àná ni. ó bì pé wọ́n sì ní another six days. six days. ìyẹn lágbára o. Ah. Ah. ó dáa o. ẹ ṣe mà. àdúgbò o. ẹ ṣe mà. kí làwọn ṣe báyìí. èmi fi pé bóyá tí tàbá rìn síwájú díẹ̀ a lè rí bóyá ọ̀nà mi wà tá lè gbà ọ́ sọ. ẹ má jẹ́ àárín síwájú. oòrò náà sọ ó sì fẹ́fọ̀ ẹ̀yin ọkùnrin kò fẹ́fọ́ obìnrin o. o tún dé nìyẹn ẹ̀rù tí ń bà ẹ́ nìyẹn o tiẹ̀ ti yójó jù. èmi yójó lọ́wọ́ orò orò ikú mà nìyẹn tó yẹ kí n kú lásìkò yìí ẹjọ́ ẹ tọ́nu padà já lọ jàre ah, ẹjọ́ ẹ tọ́nu padà jàre ẹjá lọ ẹjá lọ mọ́ ẹ̀kú bá wọn ti sàwà ìbọn. I was born in the ghetto, Roll up in the ghetto. If you want to know about me, very love of action, Adekunle. I was born in the ghetto. fún kí for you i want to have you i want more now kí ló dé tó ṣe pẹ́nu bathroom. báwo ló so sọ̀rọ̀ báyìí náà àdúrà yìí tá a ṣe ṣe tó ń sìn ṣó fẹ́ pa mí ni. jọ má sọ̀rọ̀ ẹ past i want to have you gbogbo nǹkan tó ṣe yẹn mi rí preamble ni mi yẹn ṣe warm up ni now. mo ní kò kàn fún mi time kí fi regain strength mi máa pick up then action ó dẹ̀ ń sọ wa pick up wa pick up how many hours ló fẹ́ fi pick up now o ti lọ pick up látàárọ̀ orí orí nǹkan kan ṣe má wọrí má pick up ìwọ kan ṣe báyìí ṣe bí ọ̀dẹ̀ kémi ṣe please. ok ó ti yé mi ọmọ tó ṣẹlẹ̀ kò fún mi ní two time yẹn kí kan fi ó ti yé then i'll pick it up. ọ̀ṣẹ̀ máa pick up ni ìyẹn ló pé mo lè dúró sí gbogbo pick up yẹn ọ̀gá òbí báyìí ní tó bá rí ẹ̀ ń sìn wá ní pé wà ókè mi ò mọ̀ nǹkan tí màmá dúró máa bẹ́ẹ̀ sọ kí ah. la fẹ́ máa sọ. so where are you trying to insinuate kí ló jọ. but baby mo kàn ní kọkàn fún mi little time kíkọ gain strength na. gbogbo ṣe ń sọ̀rọ̀ yẹ kó ti gain strength nǹkan tí mo expect ni kó ti mú mi mọ́ bí bí kò ti á ń gan mi kò ti mẹ́sẹ̀ mi sókè kí n ti máa gbádùn ẹ̀ kó dẹ̀ sọ pé fẹ́ gain strength kí ni kí ló ṣe ṣé ọ̀rọ̀ ni mo fẹ́ máa bẹ́ẹ̀ sán bíbá ẹni èmi fi pé mi àti ẹjọ́ máa wà á máa jọ ṣiṣẹ́ yẹn but ó ti jẹ́ kó yé mi pé you don't have the strength. so are you are you going. baby. If you want to know me, very love or action, bule. I was born in the ghetto. Born in the ghetto. Amosi. Bọ̀bọ̀ yẹn, ìgbà tí mo débẹ̀, ó ní kí n máa nìyí wájú pọ̀ kí n bó oníṣẹ́ rìn o. Ẹni pé ló bú ṣán ni bọ̀bọ̀ yẹn. Ó sọ fún pé bá mélòó pè ní. Sọ náà, sọ. Ó ní kí n máa nìyí ṣòkò. Ẹ ẹ, èsì rèé a máa ah, wò bẹ́ẹ̀. àwa o ṣé mi náà lè bá yín bá orí ẹ ò pé onímukúmu. ẹ jẹ́ ìfà kan kí n kú òun bí. ẹ kò sí rèé ara ẹ náà ni. mi ì ṣe rọ́bìṣì mi o. Ah, bọ́m̀bé matukẹ́ni èèyàn sẹ́ńtútínà màmá nìyẹn. gbádùn èmi ẹ ọjọ́ ah, wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀ mo ní kọ́ bá mi pè ẹ́ wọ́n sọ fún mi pé wọn ò kì í bọ́dí sẹ́rìn kí ló ṣẹlẹ̀ gangan. <laughs> ẹ má bínú màmá ọbọ yìí máa mú mi ṣeré nìyẹn ó ti sọ mí ó ti ṣẹgbọn sí ó ti sọ mí nígbà kólẹ mo rò pé yẹyẹ ló ń ṣe ni. Eh. ẹ má bínú ìyá. síwèrè ee eh. ọ̀gbẹ́ni jọ òyà parọ́ bí esisi fọdánù. bí esisi. ṣé kò sí ìyá. gbádùn ẹ̀mí ẹ̀. fẹ́ni tó bá ń fẹ́. ó yẹ kó mọ̀ pé you don tey o. tipẹ́tipẹ́. ó ti pẹ́ gan o. tipẹ́tipẹ́. ó ti wà pẹ̀lú mi o. ó kàn jẹ́ pé àwọn ìwà òwèrè tó máa ń wulẹ̀ kọ̀ọ̀kan yẹn bí ká máa jà àwìn ká máa ṣe kiri yẹn láwìn ó ló jẹ́ kó jìnnà sí mi ló jẹ́ kí n sún fún ẹ o. ìyá ẹ ṣàmọ̀ pé ọmọ bá ní àtọ̀rọ̀ lèmi pẹ̀lú bí báyìí jẹ́ gbèsè ló máa padà sún ni ẹ mọ ó ti pẹ́ ẹ̀. dante dante. látàyè kéré fi ní. mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹ ká gbé yẹn tì. ṣé kò sí ìyá. mo gbádùn èmi. bẹ́ẹ̀ tó bá fẹ́. ó ní nǹkan kan tí mo fẹ́ bá yẹn sọ. kí ni ẹ̀yà. Ah! ṣé ọmọ máa yọ̀ wá yẹn màá yọ sí yẹn. báyìí ṣé van dam ghetto wa yìí. ẹ nà án. kí ló ṣe yà. Ah! ṣé kí n má parọ́ fún ẹ o láìka ọmọ yẹn gan o. Ah! adéka ọmọ yẹn ti wọ ọdún àbá yìí agnes ti mú ọmọ yẹn akọ ni mo fi ń gbé láti jọ ẹ o máa tẹ ara bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn sáà mọ̀ àwọn méjì yìí máa fi wọn ṣeré. bọ̀m̀bé tina <laughs> ẹ ṣú ọ̀ṣà yà ẹ serious. ìyẹn kò mọ̀ náà ṣé mo fi wíwẹ̀ ṣeré lánàá ni. nǹkan ìkórè nìyẹn ẹ mọ̀ èmi náà ti ń wòye pé kò sí bó lórí ṣe máa wà lábàbí kan tó tiẹ̀ tún wá jẹ́ obìnrin ni ó yẹ kóun náà ládé orí ẹ̀jẹ̀ mi sì ká tiẹ̀ gbà pé àwọn méjì tó bímọ fèmi wọ́n ti lọ ọlọ́run ló kọ ẹ̀ bẹ́ẹ̀ àti òsì lára nìyẹn o. ẹ kò yé wọn ni pé ó yìí máa padà sára kò yé ìyá ẹyẹ fọkànbalẹ̀ tó bá ti jẹ́ tìbọ̀bọ̀ Van Dam bíbá yẹn ni kò sí ṣòro pẹ̀lú yẹn tẹ́yìn bá ti ń ṣe ó ń wọ̀ kí ti ń lọ́dọ̀ ti ń tẹ́tí ń gbé súnmọ́ èmi gan máa ṣe kí ni lẹ́sẹ̀kẹsẹ̀ màmá mọ bí ṣe máa mú wálẹ̀ ìyẹn wá wo ó kéré lọ́dọ̀ orí wa yìí. kò jẹ́rìí ẹ̀ kò sí wẹ́rẹ́ dáadáa ni ẹ̀ fẹ́ni tó bá fẹ́ yà. sẹ́nu ẹ̀ bò. gidi o lè sáwọ́ bàjẹ́ bàjẹ́. ẹ ẹ ìyá lè jẹ́ kí n gbéṣẹ́ yẹn fún ẹ. ó gbọ́ pé ọmọ yẹn tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní lagiya ah, ọlọ́run jẹ́ kí agbára yín kẹ́mi lè gbé. gbàgbé bó ti ṣẹlẹ̀ wọ́n bẹ̀ mà ní ọlọ́run bá kọ̀bẹ̀ gidi lọ́wọ́ ó fọwọ́ mi rìn létí ó mi rìn lẹ́sẹ̀ ó máa takú sí ọlọ́run ní lọ́mọ lẹ́sẹ̀lẹ̀. Ah! gbogbo dídé bíbá ìjẹjẹ ń bá lè yíyà. gbogbo dídé bíbá. ẹ kí n mú kù wọ ẹ. Ah, yàrá yàrá. kí ó wà nulẹ̀ yìí ni àbí àbí àbí kankan ṣẹlẹ̀ sí what's going on. ṣíbù ṣé ò sí. Ah, ó wà àti bíi forty five minutes one hour láti wà mí báyìí tá géètì tá à gbá géètì àti ẹ̀ gbúrò géètì máa wà rárá. àwa náà ti ń gbọ́ lọ́kìlọ́kì látẹ̀ẹ̀kan láti àwò pé. mẹ́ta mẹ́ta. pẹ́lẹ́ mẹ́ta mẹ́ta. gẹ̀tìmọ́ abàjẹ́ ah, orun pọ̀ ẹ mọ̀ pé lọ́dún ọ̀sán gan àmọ́ ẹlẹ́pà ní máa ṣẹ́bùrù káàkiri ilé ijó òṣòbí ẹni ọgbẹ́jọ́ ọkú bá wọn. ẹ pẹ́lẹ́ pẹ́lẹ́ gẹ̀tìmọ́ kò sí nílẹ̀ kò sí àgbọ̀n kankan o ẹ dákun ṣèṣì lérò pé ó ń bẹnu lé báyìí. báwo la ṣe fẹ́ mọ̀ agbágẹ́ títí kò dáhùn. Ah, ah, nonsense ìdá ẹ wò ẹ dákun àwọn tí mẹ́nu léṣẹ́ ti ṣe àlò fún ọ. gbogbo wọn pátápátá láti pè mo pè ń fóònù ẹ̀kọ́ ríngì kò gbé mo pè márùn-ún ọmọ wa kò gbé mo pè pọ̀ sí kò gbé. àkọ̀wáṣẹ́ ni ó lè ṣe àlò àwàlé o sọ̀rí nǹkan báyìí ẹ wò kíní kan lèmi rò pé sọ jẹ́ǹsàn kan pé bóyá irú fẹ́lẹ́fẹ́lẹ́ láyé yìí tó bá pọ́n kíní ọmọ yìí pọ́n tó bá pọ́n kínní ìlú òkè dùn yóò pèsè sọ̀rọ̀ nù lé ni. irú ọ̀rọ̀ wo ni nílé olówó ẹ ẹ mọ̀ pé iná ló wà lókè yìí ni. ṣé náà ni. electric wire ni kínní ẹ àti pé ẹ má jẹ́ kí tabatẹ máa dá ọgbọ́n bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí a gba iwájú yìí fò wọlé ṣe yín sìn tó bá lè gbìyànjú láti bá a lọ fò látẹ̀yìn. ṣùgbọ́n yípo lọ yípo lọ yé polo ẹ̀yìn ọ̀kárẹ̀. ẹ ṣeun. ọ̀kárẹ̀. Ah. irú oorun èlò àìjá pé èèyàn rẹ̀ ṣì pìṣì. mẹ́ta mẹ́ta. lọ́bàjẹ́ ọ̀bàjẹ́. ó ti dáràn pápátá. ó gbọ́dọ̀ da. ọ̀dọ̀ ọ̀bọ̀ pé ọ̀sẹ̀ àwọn ẹlẹ́pàá ní máa ń lé káàkiri lọ́sẹ̀ ni bóyá ilé oṣù bí ẹni ọgbọ́jọ́ kú. lójú rẹ ni ká gẹ́rígẹ́rí ọmọ wọn lọ́mọ ti rẹ lọ sókà. ẹ gbà mí. Please, what, what, what's going on here? Ah! Jẹ́rìí mi wá. Èmi kì í rárá mi o. Èmi èmi akọ̀ǹkọ̀ mi eléyìí o. Ẹni sùúrù jàre, ẹni sùúrù. Nígbà tó dẹ̀ ti lajú yìí kí ni ń bọ̀ lókè iná ilé ọmọ nígbà tó bá dé. ọ̀gbẹ́ni ṣe orí ẹ pé sá kí ló ṣẹlẹ̀ sí ẹ náà. orí ẹ pé thirty one tabẹ for the past one hour tá gba géètì yìí. Oh, oh oh oh oh o ti o ti plan pẹ̀lú àwọn èèyàn kan wá pa wá mọ́ ẹnu ọ̀nà ilé wa ń bí àbí o wá pretend bẹ́ẹ̀ nípò sùn ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. ọ̀gá mi nǹkan ṣe mí ẹ ṣá ẹ má bínú ọjà ló jẹ mí ọ̀gbẹ́ni amọ̀rọ̀gbọ́n àbá ìṣeré ń báyìí ni ọjà jẹ́ kí ni ẹ̀mí. ẹlọ́sàn-án ni mo wà jẹ́jẹ́ mi mo sì ń sọ gbogbo àdúgbò pé mo ti rí ẹnkú máyọ̀wá nù ní ẹ bá wò pé ẹnu mi gbẹ pé ìrìn kankan jẹ bí ẹ ti ju kíní sí mi nù pé kí n fi kí n fi sí ẹnu èmi ọmọ pé wọ́n ti da ògógóró pẹ̀lú rẹ̀ náà sínú kódé bẹ́ẹ̀mi ṣe mú báyìí orí mi wá ń gbá mo wá rálì jànú orí rẹ̀ tóbi etí rẹ̀ wá wálẹ̀ ibẹ̀ ni ẹjọ́ kò sí wọn kàn náà fún mi báyìí. ẹ kú ayé jíjẹ ẹ kú ayé jíjẹ níbẹ̀ yẹn. Hmm. ṣáyé lélẹ́yìí tí mo jẹ ṣé mi tọ́ tí mo lè rí gbàtẹ́gùn mo jẹ́ Mandela ọkọ̀ ń gbatẹ́gùn ni o bàbá. <laughs> ẹ ń gbatẹ́gùn atẹ́gùn kọ́ yẹn ẹ understand ni èmi gan ni mò ń gbatẹ́gùn orí ìtọ́yẹ kẹ́yìn máa gbà ẹ wò èmi ni mò ń yan kiri inú compound bíi pé bàbá mi ló nílé and you have to be in that position kó máa yan kiri ẹ lè yan òkè <laughs> lọ mo mo dẹ̀ ní advice kan tí mo fẹ́ fún yín. Uh-huh. yeah. come over here. thank you i'm coming right now. torí ẹni tó bá kú ní kùnà bàjẹ́ yìí bí mo ṣe wà federal government ni agbára ń bẹ lọ́wọ́ what happened? mo fẹ́ bá yín sọ̀rọ̀ láwọn ètò jẹ́ òótọ́ ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ máa bá rẹ̀ èèyàn gbé kọ́mọ̀ bá yàn sọ òótọ́ ọ̀rọ̀ now ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ilé sọ́dà bẹ́ẹ̀ sì jókòó kalẹ̀ tí ẹ̀ fún yín ní asrs ẹ wò nísìn wọ́n ti tiná bọ ara kìíní wáyà bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀fù fẹ́ǹsì iná ògbẹ̀yìn ni èmi náà wọ́n tún sọ fún mi pé àwọn gbọ́n pẹ́pẹ́pẹ́ kí n rólẹ̀ ẹ dákun ṣé tí n bá rólẹ̀ pé mo ti yan kiri compound yìí nìsín ṣé mo lè yan yìí nílé yan olùyọ kàn mọ̀ sí báyìí lásán lèyàn mọ̀ sí báyìí rìn káàkiri compound kọ́mọ́ bàálùkù dẹ èmi ò rólẹ̀ kankan <laughs> afọlábí ara tèmi ni olùwẹ̀ bá lọ kọlu inú òmojú ẹ̀ ní ọ dáhùn <laughs> nísìn ṣé ọwọ́ adá kéèyàn máa ṣe gbogbo nǹkan nítorí tí èmi kàn ti géètì èmi náà nísìn ìrìn gbígbà lọ. ẹ̀yin náà di prisoner. mo ti sọ di asáyere àti yere asákòókò àti kòkó rẹ̀ níjọ́gbẹ̀ ó ti di ẹ̀bọ àti ọ̀wọ́n díẹ̀ ọ̀rọ̀ wa ti di ọ̀bọ àti ẹ̀wọ̀n díẹ̀ ẹ nísìn ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ilé ó yẹ kí a máa rí àpẹẹrẹ olórí ilé ṣéyàn gbọ́dọ̀ bírú yín kó sọ pé òun ò bímọ ọkàn yín ọmọ balẹ̀ bí yàn bá rírú yín ń bá wọ̀ ló jí pépé lára yín ẹ ṣe é mú yàn gàn tẹ́ ẹ ṣe náwó sí pé ọmọ mi rèé o ẹ wàá hùwà bẹ́ẹ̀ ẹ jẹ́nu ọ̀gá ó dùn ẹ̀yin náà máa hùwà bí ọmọ ni ó mọ̀ múri wọn yá kò yẹ yín ṣebí ẹ ṣe ní tí ẹ so yín mọ́lẹ̀ sọ́dà àbẹ́mọ̀ pé ẹ so yín ni kódà ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ kọ́ mọ́ ó lè fẹ̀yìn náà lọ́kàn balẹ̀. kò sí rọrùn kàtà sọ. Mm, that that's my candid advice. ẹ ṣe ẹ kúkúrọ tàràmì náà lè ń bá mi sọ ìgbà ìmọ̀lẹ̀ nìyẹn gbogbo àná láti ṣọmọdé rí ẹ̀yin náà ṣàti ṣọmọdé rí. àmọ́ sẹ́ríọ̀. tí wọ́n bá lè ṣiṣẹ́ tó máa báyọ̀ wì yàn correct ara ẹ̀ eh, bẹ́ẹ̀ ṣe eh. wà ẹ̀ mọ̀ kò jókòó ń gbatẹ́gùn ẹtì yẹn kí ló wà ń ta wàhálà nìkan náà ni. Ah, kò sí inú mi dùn <laughs> ọ̀pọ̀lọ́ yín ti gbẹ omi tútù wò ọgbẹ́ gbígbóná ọmọ pé méjì láyé good. thank you for your advice all right. lọ wo CNN. Ok. It's ẹ wà ṣúgà gan ti pọ̀ jù ẹ̀yin náà ẹ mú díẹ̀ mi ẹ̀ kẹfí jáyé. bàbá o ẹ dààmú kẹ lọ relax. bójà ṣe jẹ mí nù àtẹnujẹ pa ẹ. ẹ̀dùn náà máyọ̀ wà ń dà. mi ò rò wà lé torí tí a bá wà nulẹ̀ kí ni plan ni wọ́n máa mọ plan fún mi kọ́ lè rí mi jáde tí a bá wà nulẹ̀ bẹ́ẹ̀ sí nǹkan géètì tèmi ọ̀gbọ́n ó yẹ káwọn gbọ́ òun ti jáde. ó tó bá jẹ́ pé Máyọ̀wá sínú lẹ́yìn ẹ́ ó dá ọ̀rọ̀ gidigidigidi pẹ̀lú gbogbo instructions tí mo fún ẹ ẹ́ tó dẹ̀ ń lẹ́nu jọ ẹ pé ìwọ olóòka tó lè fi gbà now now ṣé tó bá jẹ́ pé àwọn olè náà ta ọmọlé ó ṣe máa kàn án lóhun tó máa open wa tó danger nìyẹn. kátẹnujẹ hmm, máa pa ẹ. you are in trouble. ṣíbù ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ilé yín ò sí lẹ́gbẹ̀ẹ́ ṣókà tó bá jẹ́ pé ilé yín bẹ ní ẹ̀gbẹ́ ṣókà ni ẹ rí fíìmù lálẹ́ wọ́n ti gbórí kíni wèrè yìí wọnú lámúlámú báàgì lọ ó dowó lọ́jà nu eh, eh, àwọn ẹrú kú. ẹ má bà wí ọjà ló bọ́ọ̀sì mọ́ lára ó ti háì. kọ́jà pọ̀ gẹ́rígẹ́rí ti gé orí kíní lọ ṣé yóò máa wọlé ọlọ́bọ̀rọ̀ káàkiri. Ah. ní wọ́n bọ̀ ti kú ká lọ. wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní ẹ madam ń bo lẹ ń bọ̀ nídà yìí. dadi mọ́mí dadi ẹ má bá mi dúpẹ́ lọ́wọ́ lọ́hùn ẹ ṣáà má bá mi dúpẹ́ ṣe rí mọ́tò tí mo wọlé nìyí bó ṣe kọ́kọ́ ṣe ova eighty gbogbo abábọ́lẹ̀ labádomi sí i abáròkó máa káàmù ni bó tún ṣe gbiná nìyẹn ìgbà tá a máa tún wọ anọ́dà mọ́tò báyìí ló bá lọ dà àwọn mọ́tò ní one chance àwọn one chance dáàdì mi rí wọn rí èní yìí ni ó gà wá lọ́rùn gbogbo òrùn mi gan máa gbọ́rùn sókè ju màmá wúkọ́ màmá wúkọ́ ni ó ti dì mí lọ́rùn mọ́ ẹ̀jẹ̀ pé wọlé. Ah, eh ọmọdé ló pe wá mi. ó ti dáa ó ti dáa àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀. ẹ ṣe sàwọ̀ ẹ kú jòkó. báàgì èwo wèrè. àbólórí burúkú ni ẹ̀yìn. ẹbílẹ̀ ó ó ti àìní. ó gbẹ òye mi mọ́ ó gbẹ òye mi mọ́ kò yé mi mọ́ ẹ ṣeun ọmọdé ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun lọ́mọ sùúrù àmọ́ ẹ̀dá mi o lẹ́yìn bá lójú orun di orí rẹ lọ́wọ́ ọdọ̀ wọ́n o nígbà definitely owó oṣù yóò sí fún ẹ. pé o tiẹ̀ o tiẹ̀ o tiẹ̀ aláwọ̀ ọmọ yẹn kó kó kó lu ọgbọ́n fún ẹ láti kúrò nílé yìí ẹ mo lè sọ fún ẹ pé instruction tó bá fún ẹ níjọ́ yẹn pé o o gbọ́dọ̀ fẹ́ sọ pé kò yẹ láì ah, fọ́ọ̀mù. I was born in the ghetto. Grown up in the ghetto. If you want to know about me, love lọ́wọ́ Action bule. I was born in the ghetto. Grown up in the ghetto. Ah. If you want to know about me, béèrè lọ́wọ́ Action Ladebule. Ọmọdé yìí ló ń bá mi sọ àwọn ọ̀rọ̀ kan nínú ilé nìsín. Mo wá ní kó wá fẹnu ara ẹ̀ ṣàlàyé fún kó má rán mi sí yín. Ó yá. Dádì, mo wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé yìí mo rí pé inú yín ò dùn ẹ̀yin àti mọ́mì àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sábúrò mi lẹ́njọ́ mẹ́ta yẹn òun lèmi náà wá ronú mo wá wò pé kí n kúkú mọ́kọ wálé gbogbo ranù tí mò ń ṣe ń ta yẹn má lè máa ṣe pẹ̀lú ọkọ mi tí bá ti ń ṣe pẹ̀lú ọkọ mi kò sẹ́ni tó máa rí gẹ́gẹ́ bí ìranù òun ni mo ní kí n sọ fún yín pé kẹ́ ẹ sọjọ́ tẹ́ máa wà available ẹ̀yin àti mọ́mì sọ́dà má lè mọ́kọ wálé. wọ́n nìyẹn bó ṣe ṣàlàyé fún mi náà nísìnyí ó yà mí lẹ́nu. that's good news i mean lórí uh, nǹkan tá à ń sọ látijọ́ yìí náà nìyẹn tó bá ti yá báyìí ó pẹ́ mọ́ náà ni you know that's good news i mean you are free to do that. Ah, anytime anytime. kó ṣàtijọ́ èèyàn gidi kó lóun dẹ̀ ṣe kẹ́ mọ̀ wá ara yín dáadáa hmm. kó lóun dẹ̀ ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ níta fẹ́ náà nìyẹn kó dẹ̀ make sure wípé ìlédèrè ló ti jáde wá. Hmm. Hmm. Ah ó tán. àdúgbò lọ́wọ́ náà ó ṣáàtì gbéyàn gidi ó ṣáàtì jọmọ gidi tó tẹ̀ ti lé gidi wá ìyẹn ni o kẹ̀dẹ̀ tí mo wá ara yín ìyẹn ṣe pàtàkì o ti yẹ má wulẹ̀ kúnlẹ̀ àti gbọ́. gbogbo nǹkan tẹ ní kí n má ṣe ń tà yẹn á dá kí n ṣe nílé. Ah! Ah! Yeah kí ló ṣe ẹ́ bọ́ọ̀lù ẹ̀ ń wòran ni kí ni ìtumọ̀ ilé pọ̀ sí wá wá wá bolo lọ wá wá bí wá bí sẹ́ wá bí. Hey! Hey! Whoa! Báwo báwo báwo báwo báwo kò yé mi bó ṣe ṣe báwo kò yé mi kò tí ì yé mi báyìí bá mi wá nǹkan tó wà bá mi sọ mọ́lẹ̀ kò gbọ́dọ̀ bọ́ta kò gbọ́dọ̀ bọ́ta ṣàánú mi ṣàánú mi bá ọ yá dìmú dìmú dìmú dìmú kò gbọ́dọ̀ lọ kò gbọ́dọ̀ lọ ẹ̀ bàbá mayọ̀. ìdájí mayọ̀ wa o dúró síbẹ̀ ni ṣé kò yẹ kó tẹ̀lé mi kó wá wo ohun tó ṣẹlẹ̀ yìí ó sú mi ni. ẹ mọ tó ń ṣẹlẹ̀ sọmọ níta ẹ wá dúró síbi bàyẹ̀ ń tẹ́wọ́ ṣó mọ̀ pé wọ́n ọkùnrin ṣó mọ̀ pé òun ṣe ẹlẹ́dàá mi báyìí o ti ń ṣe ẹlẹ́dàá mi o ìwọ ló dẹ̀ sọ gbogbo tó wà lẹ́yìn o ìwọ ló ọdẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ṣé wọ ni ìwọ kọ́ ni ìwọ kọ́ ni ìwọ kọ́ lọ́wọ́ ẹ sórí yóò sọ̀rọ̀ ọmọ mi ni. mọ̀mọ́ mọ̀mọ́ ó yé mi náà ó yé mi ó ti yé mi ó ti yé mi mọ̀mọ́. Ah, ẹ wá ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ níta o ẹ ti kó bá mi o ẹ ti kó bá mi ẹ ti kó bá mi o ẹ ti kó bá mi. ó ti kó bára rẹ̀ ó ti kó bára rẹ̀ kì í sẹ́yìn ló kó bára yìí o. kí ló ṣẹlẹ̀. ìjó ah, tí ń jó ìṣèjó lásán o eh? àṣé kì í ṣèjó lásán eh? ó ti fà wílò bá ṣẹlẹ̀ ní ọ̀jẹ́ ó ti jó sàmsákù sórí búlúù. kí ló ṣẹlẹ̀. ẹ ah! ẹ wo pátápátá o ti gba fẹnẹtì wọtúrò yìí èmi kàn wò pé bóyá tí n bá wọn mi sí lára ara wọn lè wálẹ̀ mo ṣe ní kí n lọ bó nígbà tí màá fi débẹ̀ báyìí wọ́n ti gbéra wọn tú báyìí ó wá ń lọ́mọlẹ̀ báyìí nǹkan ti ń jáde lẹ́nu. Ah! mo ti jẹ gbèsè mo ti dáràn mo dáràn mo ti dáràn mo ti dáràn mo ti dáràn ṣe ti kọ́ bẹ́ẹ̀ nǹkan kúkú ń jáde lẹ́nu. ṣé bẹ́ẹ̀ ni sọ́mẹ̀ mo dáràn o ah! mo jẹ gbèsè àkọsí. ní sọ́mẹ̀ ní sọ́mẹ̀ ní sọ́mẹ̀ kí ló ṣọmọ mi ọjọ́ bá mi dé pé pé pé pé ẹ má tẹ̀wọ́ ẹ má tẹ̀wọ́ ẹ má tẹ̀wọ́ ẹ bá mi wò ó ní etí kó bá mi etí kó bá mi etí kó bá mi o ọyà bá mi bẹ bá mi bẹ bẹ bẹ bẹ bẹ bẹ yọ ọjọ́ kí ọjọ́ kí ọkùnrin ọkùnrin ìṣòro kò ti dáná ṣòro kò ti dáná ṣòro kò ti dáná ó ti dáná ó ti dáná. túraká túraká fara ẹ balẹ̀ jẹ́ ń sọ fún ẹ owó tí mo yìí sẹ́ni sí ẹ báwo ló ṣe ná. owó náà wà àtijọ́ tí mo ti bọ́ síta náà kò sówó lọ́wọ́ mi ó dá fara ẹ balẹ̀ fara balẹ̀ sẹ́ ẹ̀ <clears throat> tí láàrin iwájú ọmọ agbáláyà bá ti fún mi lówó ó promise mi màá ṣẹ́tù lẹ̀. àgbáláyà bí òkè bàbá àgbàlagbà àyìnlá ọmọ agbáráyà láǹfẹ̀ iwájú that guy na enjoyment minister o. Eh, eh, ìyá balikis ni ìyá balikis. ìyá banki nìyẹn. Eh, gbogbo ogẹ́tẹ̀ kò sí wàhálà ọmọ mi ń kọ́. baby. all right. ìwà ṣéyàwó nìyẹn. ìyàwó kẹ Ọlọ́run ò ní jẹ́ mari ah. bébí màmá mi ni. Ah wọ́n tó yẹ kó ti marry. àbò fẹ́yàwó ni ṣé kì í ṣe. gbogbo yín gan-an ló yẹ kẹ́ ti marry èmi gan bí ṣe wà yìí tí ó bá ń ṣàwọn òbí mi àti gbogbo nọ́ńsẹ̀nsì tó bá mi pò ẹyin ti fẹ́yàwó. iyọ iyọ. <laughs> mọ̀mí ìfẹ́ ṣe wẹ́mí ìkan fẹ́ ṣe marriage lásán mo fẹ́ ṣe marriage Dangote wà ń bẹ̀ kọ́tọ̀ lọ́wọ́ ń bẹ̀ pé everything yapa. ó sì yé mi ẹ ṣó ti ẹ̀rẹ́ lè ṣe bí ọmọ tí mo fún nígbà tó lé mi lé mi tèmi ò jẹ́ fẹ́ ló lọ lọ́mọ yẹn lóyún òun ló ń fún sítórì yìí o tó ń dúró de owó ẹnìkan kó tó gbọ́ bùkátà alólòbù ṣàn ní gbogbo yẹn kó máa ṣòfò ẹ máa ṣòṣì. ọ̀rọ̀ máa rèjìlẹ̀ èyàn ò lè rọ́ọ̀ṣì lù ṣe márẹ́jì torí mm. tó bá rọ́ọ̀ṣì ṣe á tún mm. rọ́ọ̀ṣì jáde náà ni. ẹ ò ni. ọlọ́yìn bọ́lẹ̀ ń bẹ́jọ ó fi yọ ìyẹn ò ní ọkọ ṣe pẹ̀lú gbogbo bá ń ṣe yìí tí wọ́n bá fẹ́ yàwó a máa fi wọ́n sílẹ̀ nílé náà ni a dẹ̀ máa sùn lọ. mo fẹ́ bí ẹni question kan láti jọ ìwọ kí n kaliba ni ah, wàá máa kaliba lórí pákó. àbínà èèyàn èèyàn tó ní stasho aṣẹ́wó báyìí ó ní kò lè kaliba tó bá gbọ́ ọmọ dání gan lọ two rounds ṣé ò rí pé machine lélẹ̀ tó ń wò yìí ṣé orí máa rí inú dictionary tèmi ni. Eh. Eh? níbo nílé eh, kí ló ṣẹlẹ̀ ok mo ń bọ̀ mo ń bọ̀ sẹ́ẹ̀. ṣogun ṣẹlẹ̀ ni. àwọn ọmọ láti délé mi mo gbà màá rí màá rí màá rí. Ah, ah. ó ń ṣòfin ipa mo níbi níwọ̀n lòun ni ẹ ṣáà mọ̀ pé sọ pé ń lé àwọn. ṣé kò yẹ kí wọn náà ti máa rí látọjọ́ yìí. kí ló kan láìfù ẹ pẹ̀lú láìfù tèmi ò dẹ̀ fèmí ilẹ̀. tó bá yánsì ẹ sọ pé lórí ọkùnrin nígbà tó ní wà ṣé o ní wà ni. eléyìí ó ti fa lè ṣọkọ ìgbà tí mo lé lé lé túrú mi lé tí ò dá mi lóhùn kò lè má rì sí bóyá wà yìí. òun máa padà bí last fún ẹ ó ṣùọ. ó ṣùọ bàjẹ́bàjẹ́ báwo ni wàá ṣe second wife. ló bá yá sí ẹ máa lóbìnrin ẹ máa lọ́kùnrin òwúlò. yọ̀ọ́mà ẹ̀yin obìnrin ṣé wọ́n wúlò bóyá wà. yàgbọ́ bàbá yẹn ka bàbá yẹn ka ó ka sámọ̀ lọ́wọ́ lẹ́yìn yẹn tún kọ́ kí ló kọ́ ẹ̀ aláyé gbogbo. a ò fàṣọ ṣá. ṣáàkẹ̀ kò ṣá nǹkan kan o kò lè bí ìpolówó burúkú ni bàbá yẹn. Ah, ah ó lọ sí ni o ọ̀tọ̀ ní nǹkan dájọ́ sọ o mo débẹ̀ yẹn ó kàn lọ ń ṣòṣì ni ah. ọ̀tọ̀ ní nǹkan tó lọ ń perform. sórí ìwọ ló ń jọ lójú láìfù mátà àwọn là ń reason lọ́wọ́ ń bi mm. sórí àwọn mánu àwọn mánu yìí tó ń wé olóòbùsàn ni wọn. sọ́jì náà ni. ọ ò mọ̀ wọ́n wọ́n kàn máa ń mẹ́mí lẹ̀ kiri ni wọ́n wúlò. ṣé mi ló máa wí wo mo máa pa ẹ́ last báyìí máa pa màálù yìí ni apá ẹ̀ lọ́tọ̀ báyìí ẹsẹ̀ méjì báyìí lọ́tọ̀ ọwọ́ máa wọlé báyìí. ọmọ ìyá mi a má ṣe bẹ́ẹ̀ fún ọmọ ìyá ẹ ni òun ṣáà ti mọ̀. ìníwọ̀n ìbákùn mi. a wa ni. rálẹ̀ èmi jẹ́ èmi jọ management lójú ẹ̀ wọ́n ní kí n tẹ̀. sí ló kò sí wò kò sí kú kí ló pa. ẹkú ah, ni ibẹ̀ ló kù sí ojú orí rẹ̀ bẹ̀rẹ̀ kódà ó kú sọ́wọ́ mi báyìí kò sára tí kò sí dáàbò lò. kí ló ṣe. ó kú níṣẹ́. kò sí kú. bẹ́ẹ̀ mo sọ fún ẹ wo ojú orí rẹ̀ bẹ̀ ló kù sí kò sí bá a ti dùn tó. ẹ ó kàn gbẹ́mìí mi pọ́sì. bẹ́ẹ̀ni ó ti kú o ẹ̀yin ni kẹ́ tètè àti ẹ wo bí ah, ẹni sùúrù ẹni sùúrù. kí ló ṣe gangan kí ni kí ni kan náà. kí ni wọ́n sọ fún ẹ kó ṣe. mọ́mí. kí ni wọ́n sọ fún ẹ kó ṣe gangan. pọ́sí dà. pọ́sí ti kú. pọ́sí ah! náà tún ti fi mí lẹ̀ ó tún sí lọ o. máyọ̀wá ah! máyọ̀wá máyọ̀wá sori pé tèmi ti bá mi báyìí. ìwọ nìkan ló kù. Ah. Ah, ah, alágẹmọ tó ń yọ gẹ́lẹ́gẹ́lẹ́ ikú pa o ikú ló pa wọ́n yìí o ikú ló pa wọ́n yìí o abẹ́lẹ̀tẹ̀ sí ọpọlọ tiẹ̀ tó ń jọra mọ́lẹ̀ pàpàpà máyọ̀wá ó dọ̀wọ́ ẹ̀ ó dọ̀wọ́ ẹ̀ o ẹ̀yin mẹ́ta ni o ó kù wọ́n nìkan ó kù wọ́n nìkan ìgbésí ayé mi dọ̀wọ́ ẹ̀ ìgbésí ayé mi dọ̀wọ́ ẹ̀ o máyọ̀wá ó dọ̀wọ́ ẹ̀ ó dọ̀wọ́ ẹ̀ o ghetto girl. Ah, I was oh, born in the ghetto. Grown up in the ghetto. If you want ah. to know about me, very long. Sean Ladebole. I was born in the ghetto. Grown up in the ghetto. Ah. If you want to know about me, very long. Action Ladebole. ọ̀rọ̀ yóò lè wọ̀ ọ́. Mm kóbìnrin ta tọrin kọkùnrin ta tọrin káwọ ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura mọ́ lọ́mọ. kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ah! ó ń ṣe màná mú ibi ìbàdàn mọ kọ́wọ́ sí nígbà tí ó ṣe bébì. ó ah, tún ti bẹ̀rẹ̀ o tọ́ba ń sin ọba ní bọ́ọ̀bù ẹ̀kọ́ tún ti dé o ẹ̀ẹ́ kò sí ó ti yá gbà yẹn dà. I was born in the ghetto. Grown up in the ghetto. Oh, If you want to know about me, béèrè lọ́wọ́ Action Ladebule. I was born in the ghetto. Born in the ghetto. Grown up in the ghetto. Tiri wa tiri wa jẹ́ kí n jẹ́ kí n rí ẹ jẹ́ kí n rí ẹ. I forget my ambition mi lè gbàgbé rẹ̀. I cannot forget ìgbàgbé ò lè ṣe mi máa borí ẹ̀ ẹ wá ń bíbá wàhálà ti ṣẹlẹ̀ o ẹ súnmọ́ bíbá iná ẹ wò ó mi ò fẹ́ wàhálà lábẹ́ tẹ yìí o. ẹni tó bá kó màmá nínú yìí kó ètè ṣe kí ni kó dáa padà because tó bá máa bẹ̀rẹ̀ problem ẹ̀mí agbára yín ò ní kà gbogbo yín lẹ máa já dànù o. kí ni ẹ lè ń ṣe àṣẹ ẹ̀gbọ́n nǹkan tí mi sọ dáná ti gbọ́ màmá ń yára. three one three one gbé sùúrù jẹ ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ọlọ́run ẹ dẹ̀ mọ̀ mí o tí máa bínú tó ń sin ọmọ ẹ̀mọ́ máa lọ jẹ òwèrè kan pé máa bẹ̀ ti láìkì wàhálà jù ẹ ló ti máa ń fa wàhálà jù èmi wọ́n kọ́wọ́ sínú yàrá mi ọ̀dà lórí láyé ọ̀wọ́ inú yàrá mi ẹ̀kọ́ wọ́ mi ṣájà máa ń jọbi ni tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín ọlọ́run ẹni dúró wò. mama ẹni sùúrù jàre ẹ máa fi wá pa ẹdẹ ẹdẹ ẹdẹ tó gba ló lè kí ló dé ganan ṣé ẹ máa tẹ̀ fún kí yàrá yín ni ẹ wá ẹni sùúrù o kí ló hápùn ganan. àwọn tó ni o máma Ah, àwọn tó ń wọ yàrá yẹn mọ̀ wọ́n o eh. àwọn àtàdé ń wà ń ta amọ̀ra wa eh, bó ṣe jẹ́ nìyẹn. ókè eh, ẹ má wọrí ọlọ́run gbogbo sẹ́yìn ni máa ń dáná sùn ah, ẹ gbà bẹẹ. ọ̀rọ̀ ni màmá sọ yẹn o kọ́mọ aláṣọ má lọ́ọ́ di aláàkísà o ètè ìjẹ́wọ́ o. ẹ wá ẹ wá èmi ní observation o màmá ẹ ẹ kò lè máa accuse wa bẹ́ẹ̀ náà kẹ́tọ́ accuse wa. ojú gbúdọ̀ pé kẹsẹ̀ tún ṣe kí ni kẹsẹ̀ kó pẹ̀lẹ́ máyọ̀wọ̀ ò sí bí náà sambori náà dẹ̀ simbi, bí tìkàbọ̀dé ò simbi, bí kágó ò sí bí kí ló ṣẹlẹ̀ gan. ẹ ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ ń sin àbí wèrè ló dárúkọ pé sambori ò sí bí ó yá. nígbà ń sọ̀rọ̀ ń sìn wọ́n màmá náà reservative. wá aláyé ló ṣe farabalẹ̀ náà ẹ̀ ń bẹ́ bọ̀ jìgàjìgà ọ̀sán pàrọ̀ kan ṣọ̀tẹ̀ èèyàn kan ṣọ̀tẹ̀ anybody bíbà ṣebí yà ló bẹ́ jáde sí oníyàn kan wọlé gbowó mu wọ́n fẹ́ dárúkọ àwọn tí ò sí ibà ló fi gbórúkọ àtọ́nukọ máyọ̀ wá. olóògùn kù ni ẹ ní. èmi. àwúlẹ̀ bá ń tù. Ah. èmi ló ń ga àlùfáà lóko bó ṣe wúlẹ̀ ẹ̀ tí bá kíní ìdìbò ẹ̀ lára sọ wà lẹ́sìn ni. èmi. ó parí èmi ò ti nà mí lọ́lẹ̀ ẹ̀ ń ṣe báwọn ṣe olóògùn kù ni ẹ ní tamori. ayé ẹ máa bàjẹ́ fáwọn tó ní ẹni èmi ló kẹun sọ̀rọ̀ fún ó dára kú màmá mi ló kárí ọmọ ni o mo mowó má wàá tí wèrè dẹ̀ ń darúkọ ẹ̀ ọlọ́tẹ̀ ni ẹ ẹ dúró ẹ ń bólúmọdí tẹ dúró sábẹ́ ẹ mú pé máa kú síbẹ̀ ni olóbùkú ìtúdàkọ máyọ̀wá ń sìn ẹ sábà pé láti gbà tábúrò máyọ̀wá ti kú ó ti lọ le o lè mọ ilé ìdẹ mọ ọkọ àwọn eré olè ní kẹbíre lọ wọn ó lé ní ìjà ẹ má bọ́ ọ̀yà kalẹ̀ o ó sì ẹgbẹ́ sùúrù jẹ. ó dẹ̀ ní wá mọ́bọ̀rọ̀ tó sọ yẹn. ẹ fọ̀rọ̀ ọlẹ́ ẹ má pàlà tí a nà á ẹ dẹ̀ bá polongo ṣáà yóò ní bọ́lọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ní àjọkẹ́ lọ́nà ọmọ kú lẹ́nu sẹ́yìn tí mo bá jẹ́ ọ̀nà ọlọ́pàá ọmọ jẹ ni. bójúbójú àwọn ọ̀nà yìí ń fọ́gò jẹ ni bójúbójú àwọn ọmọ yìí wọn lè pò lójú bójúbójú òjè yà sọ fọmọ kó tọwọ́ mọ́ rẹ̀ bọ̀ ṣọ́ bọ́m̀bì nkarakí lọ́wọ́. Hmm. If you want to know me, bẹ̀rẹ̀ lọ́wọ́ action ládébùlé. Àròkọ ni in the ghetto. Born in the ghetto. Grown up in the ghetto. Grown up in the ghetto. Níbèrè lọ́wọ́ aṣọ ládébùlé. Ládébùlé. Born in the ghetto. Ṣé ìbẹ̀ náà wà ń gbé kí ló ṣe? Ìbí wọn ti lọ wá. Níbèrè lọ́wọ́ aṣọ ládébùlé. Àbẹ́jà ní tàfé kọ́mọ́. Ẹ jẹ́ kọ́mọ̀. Èrè lélẹ̀ ìta. Ayé ọ̀la bàjẹ́ yìí ó yọ súnà ó dẹ̀ pẹ̀lú ibi sílẹ̀ lẹ̀ bàbá yà wá fún mi lọ́wọ́ mi àti àwọn ojú sílẹ̀ lẹ̀ ni. kìlọ̀ jẹ́ kìlọ̀ jẹ́ kílẹ̀. ẹ fi wẹ̀rẹ̀ lẹ́yìn lẹ̀ máa yọ̀ wọ̀n. ìwọ ìwọ lọ jí ọwọ́ mi ọlọ́rin láyé owó ọdún lẹ́mi ọgbọ́wọ́ ti tèmi ọgbọ́wọ́ bá bẹ́ẹ̀ máa yọ̀ wá. àìfẹ́ lẹ̀ èmi bọ́m̀bè èmi kò ah! jalè rí ni. wo bí ma yà amọ̀ra wa o jágbádá owó bàbá jẹ̀bú kí ló ṣe. ẹ bọ àìfi ẹlẹ o ẹfi ẹlẹ má ṣe kéré o èmi owó o. ẹgbẹ́ mi bọ́ sẹ́. wọ́n bẹ̀rẹ̀ sẹ́sì kan gbọ́ ẹ fọ gbọ́wọ́ jalè o lè ṣọ ara. bẹ́ẹ̀ ni mi gbé. ọ̀sán wọn lè lọ sọ. ẹ ẹ ẹ lọ sọ wọn lọ sọ wọn lọ sọ wọn lọ sọ wọn lọ ẹjẹ ẹjẹ mami ẹ bá àwọn wọlé kí ló ṣe ọmọ mi kí ló ṣe báyọ̀ wá ẹ ẹ jẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ iṣẹ́ ló ṣe lẹ́yìn lóyún. lẹ́yìn ni bẹ́ẹ̀. ẹ̀mí bọ́ mi. ẹ̀yin làwọn ọmọ òfò ẹ bá mi sọ fún. àwọn mi tó gbé náà bẹ̀ jẹ́ ẹni wọ́n dá padà àti àwọn dá padà tó bá pẹ́ lọ́wọ́ mi. ìpadà bọ́ mi máa lé o. ṣé torí ọkọ ló ṣe máa ń kọ́ ọ ló ṣe kọ́ wá pẹ́ mi náà. wá pẹ́ mi náà. wọ́n jẹ́ gbèsè wọ́n yẹ wá wọ́n yẹ láti gbé láti gbé láti gbé láti gbé o láti gbé ọmọ mi láti gbé ẹ má jẹ wọn lọ. ẹ wò ẹ máa bọ̀ àwọn rèé àwọn náà dúró yìí. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ alẹ́ ẹ wò bó bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ o aláyé kan ló mú o máa mà báwo ni kò yẹ pé kó fóun lóhùn bí o ṣe mú o ẹlẹ́ nìyẹn bó ṣe dìgò bẹ́ẹ̀ nìyẹn tí wọ́n máa sáyé ṣe kí ni wọ́n sáyé gún ìyá ẹ̀ pa wọ́n lè lọ sí hospital nìyẹn láti hospital wọ́n lè di police station nìyẹn mo ń bá yín sọ̀rọ̀ ìlà owó ah mọ́ńbè ó ti wà lọ́gbà ẹ̀wọ̀n. Ọlọ́run òun la ní ká gbé sí ilé tí ká tètè mọ eré tá a máa sá. ìgbà ọlọ́sẹ̀lẹ̀ gan-an. Ah. ó ti tójọ́ mẹ́ta sẹ́yìn bọ́ akọ̀wé gbígbọ́n ta lè sọ́ọ̀t fúnra wa ni bọ̀ nísìnyí ó ti everything ti you know mix mix match ó ti ah. dàrú báyìí. ẹ ṣáà mọ̀ àwọn kan rò pé alẹ́ rò pé nǹkan tá a máa lè ṣe fúnra wa ni ah. àmọ́ ó ti di gòbí rẹpẹtẹ o. mọ̀ sí o eh. kí n sinmi àwa afọ́rẹ́ra báyìí gún yàn ní nǹkan ibo ni àgọ́ ọlọ́pàá ibo ni ó wà. Blossom police station ẹ Blossom Blossom ẹ o lábẹ́tẹ̀wá lọ́hùn ló wà ẹ wà láyé ẹ fọkọ̀ gan ọlọ́hùn ẹbí má má kọ o kò yẹ kó mú òyìn bọ́ọ̀lù rẹ̀ ti kà yẹ kó mú òyìn lẹ̀ òun ló fa gbogbo. gbégbó gbẹ́nu dákẹ́ ló sọ tí ó dùn ara ẹ̀yin àti nípa tẹ̀ ń tẹ̀lé náà nù tó ń sọ̀rọ̀ tó ń jó láìrí lù. ẹ wo ẹ wo kí la fẹ́ ṣe ti ni gbogbo ilé tẹ́ ẹ sọ yìí ẹ jẹ́ ẹ ṣe fọ́. ṣé ibi ẹ wá sí sími adé nìsín ṣé bẹ́ẹ̀ wá ránṣẹ́ pé à ṣé mọ́kà ló lọ́ndà lọ́ọ́ pàdé ẹ̀ àbọ̀lọ̀ ìlú èbó. àbáyẹ omi tó wà yẹn lásán èèyàn ló ń gbé bẹ̀ fún èèyàn lọ́sọ̀gbọ̀ ẹ̀wọ̀n fún gbogbo àyẹn èèyàn ló wá gbé bẹ̀ ẹ̀rọ kò lè gbé bẹ̀ ó dẹ̀ lọ máa dé padà lọ́wọ́ kan. o fi id card hàn ọlọ́pàá ni. mo gbọ́ yín sà. tí o fi id card hàn ọlọ́pàá náà mú lẹ̀ ni. àbá ọ̀rọ̀ tí kọjá gbogbo ìtẹ́ ń sọ yẹn ẹ kò jẹ́ ká wá bá ṣe máa gbà á lẹ̀ ni kó tá à ń sọ nìyẹn báyìí. àmọ́ ah, ó mọ̀ sí o ẹ wo ẹ kọ àdírẹ́sì lé a lọ. ẹ kò sí wàhálà ẹ kọ àdírẹ́sì fún wa. ẹ kò sí wàhálà bàbá. ṣé ǹgbà tí wọ́n wò sí mbẹ́. Uh, actually mo mo mo sí lára ọ̀ mo sáré d'Amẹ́ríkà táìmù yẹn. èmi wà ń bẹ gbogbo ipá mi rẹ ni mo sà bóyá wà yẹn ọpẹ́lọpẹ́ mi ẹ kóun náà gún wa máa ní àmọ́ wọn bí ìyá èrè òun kẹ à ó kéré ẹbí táwọn bá ti ń dún lásán wọn bí ìyàwó rẹ à àwọn kọjá bẹ ṣe ro. ọgbọ ọmọdé ará àdúgbò ọmọ rí pé mi lọ́wọ́ wá ṣe sùúrù dákú. àti tèbá ìlàsàn. kí la fẹ́ ṣe sí gbogbo ìtẹ̀ ń bèrè. ẹ bẹ́ẹ̀ wá ṣe bí báwa ṣe sọ yẹn á pín ní àdírẹ́sì bẹ̀yẹn lè mọ̀ bẹ́ẹ̀ ṣe. dàbẹ́ ni pé ẹ ò mọ̀ yín pé ọ̀ràn ńlá lọmọ yín dá ọmọ yín tó wò ṣùnṣùn tó gún ẹ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀yin náà wo bó ṣe gún ọmọ yẹn yànnàyànnà ẹ wá ń sọ pé wọ́n ṣe fẹ́ gba béèlì ẹ wò ó èmi kọ́ ni mò ń bá yín ṣẹjọ́ ìjọba ló ń bá yín ṣẹjọ́ kéèsì tá à ń sọ yìí kò sí lọ́wọ́ mi so mi ò bá rọ̀ yín pé. Pe kẹ́ ẹ tètè máa wá lọ́ọ̀yà tẹ́ máa lò nítorí pé first thing on monday morning ọmọ yín máa fojú balẹ̀ ẹjọ́. ẹ dákun ẹ gbà mí kí ni ẹ wò kó ló tún lè ṣe báyìí. ẹ wo dádì ìmọ̀ràn tí n lè fún yín náà ni mo ti sọ lẹ́ẹ̀kan yẹn wípé kẹ́ lọ wá lọ́ọ̀yà tó bá dángájíá tó lè defend ọmọ yín dáadáa ní court ìmọ̀ràn tèmi rò bí mo lè fún yín nìyẹn wọn ló lè sọ pé àwọn ò ṣẹjọ́ mọ́. àgbẹ̀kọ́ àgbẹ̀kọ́. ẹ gbẹ́kọ̀. báwo ni wọ́n ti máa rí wọn rìn. ẹ ẹ wá bẹ ṣe máa rí ọmọ yín bóyá mọ ilé ẹni tó tó ti gbìn. àlọ́ ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ kú iṣẹ́ o ẹ ra sà ẹ ra mọ ẹ ǹlẹ́ o ah, ẹ pẹ̀lẹ́ sà. Ah, ó tẹ̀ dá bàbá àwọn òbí ọmọ tí ọmọ yín gún ni. ṣé àwọn parents ọmọ tó gún ọmọ mi lọ́bẹ̀rẹ̀. àwọn ni. àwọn náà wá jókòó pẹ̀lú ìrọ̀rùn níwájú yín báyìí ẹ̀dùn náà DPO ṣé kìí ṣe pé ti fẹ́ gbàbọ̀dì. ah irọ́ gbàbọ̀dì bíi ti báwo. kó má jẹ́ wípé wọ́n wá ń bẹ̀ yín ah. láti gba béèlì ọmọ yẹn. Eh, nǹkan tèmi gan ṣàlàyé fún ọ yẹn ipe first thing on Monday morning wọn máa fojú balẹ̀ ẹjọ́. ó máa fojú balẹ̀ ẹjọ́ lẹ gbọ́ yẹn o. ìyá mi ó tó bẹ́ẹ̀ kẹ́ ẹ bínú ẹ dákun ẹ ò bẹ́ẹ̀ tí à jókòó rọrùn ẹ ọ̀gá à jókòó rọrùn àkàn jókòó lásán ni. ẹ ẹ má bínú sọ. ni ẹ ẹ ẹ ẹ sà ẹ ò mọ̀ mí ẹ kàn rántí mi mọ́ ni èmi ni Tóyè Afùwàpẹ́ ẹ tí mò ń fẹ́ ọmọ yín jò ní tí wàá fi dàbẹ́ kó ṣèṣì lóyún. ṣèṣì kọ́ Tóyè wọ rèé tó ọkọ ọmọ sí lọ pé torí mo kọ lójú mi fún mi. mo ti rí àdúrà owó tó wá fún mi. lábàá àwọn owó tí bàbá mi tọ́jú pamọ́ òun ni mo ti jí gbé wá fún un torí mo nígbàgbọ́ pé tó bá dáa fún un ó ti jọ dáa fáwọn méjèèjì náà. Ah, yorùbá má ṣe báyìí ṣòro pé kò ní lẹ́yìn ṣá. Hm, ẹ̀yìn tí ó bá ti wá padà lẹ́yìn ṣe bébí àti bàbá mi ni. ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ó ṣe gan-an ọlọ́run á máa dúró tiẹ̀ ní agbára ọlọ́run gbogbo ohun tó bá ń dáwọ́ lórí á máa yọrí sí rere ah, inú mi dùn gan-an wọ́n á fẹ́ san kankan fún un lágbọ̀rọ̀ ọlọ́run àfọ̀n ẹ̀ á gbó kó tó wọ̀. àmì o. àmà gbọ́hùn ìyá àmà gbọ́hùn ọmọ. àmì àmì. ṣùgbọ́n wọ́n á fẹ́ fi kankan dẹ́ ẹ lójú èmi tó yè ọmọ àjíkẹ́ mi ò ní ever never disappoint ẹ tí n bá wá dárú ẹ̀ wò láṣà ní agbára ọlọ́run èmi àti àwọn ọmọ mi rédèrèdè ni kò bá wọn wò tó bá jẹ́ ènìyàn. mo ti ní kó yé máa ṣe pé mọ̀ ah, ah, nǹkan kò ní ṣe àwọn ọmọ wa nǹkan kò ní ṣe wọ́n kò dẹ̀ ní ṣàwa náà. ó ṣe pé bí àwọn ọmọ ọmọ ṣe pé wọ́n fẹ́ fi dẹ́ lójú ni wípé ibikíbi tí ń bá wà ìfẹ́ ẹ̀ ṣì wà lórí ọkàn mi ibikíbi tí wọ́n náà bá wà wọ́n náà máa mọ̀ wípé ó di dandan ọkọ ẹ̀ ṣì ń padà fún. bẹ́ẹ̀ni mo mọ̀ mo nífẹ̀ẹ́ mi èmi náà ṣì nífẹ̀ẹ́ nǹkan kò ní ṣe wá kò ní ṣèmi náà. bá ṣe ti ń dé èkó ara pè é bẹ́ẹ̀. má fojú mi sọ́nà o. mi ní fojú ẹ sọ́nà jọ ṣe gan. ó dà mo fọlọ́ sọ. mo ṣe gan mo ṣe ìyá mú bọ̀ ta ló pààrọ̀ owó bí mo gbé sí. owó kíni. ibi mo gbówó sí ta ló pààrọ̀ àyè bẹ̀. pààrọ̀ tẹ gbówó sí. àwọn ah. òró wò. mú bọ̀ sí ìwọ ló bá ń pààrọ̀ bí tí mo gbówó sí. Eh, eh, owó mo dákẹ́ sábà tó kọ́kọ́ sí tàbí sábà fún mi lówó ṣe bẹ́ẹ̀ láì lówó. ilé ẹjí ànímọ́lẹ́gbẹ́sí ẹ má bàa ṣeré owó. àwọn ah. ọmọ tó gbówó sí sórí ohun tó fi ń èmi mi ti fẹ́ bọ́ wọ́ọ̀ta níbo ni owó ń wà níbo ni bá ń gbé sí. bọ̀ síbẹ̀ sọ fún mi lánàá pé kò sówó lọ́wọ́ yìí. ẹ̀hẹ́n bo mú àmọ̀tẹ́ fowó sí. Ah, owó kékeré mo ní òsì lọ́ọ̀ mi sọ ma sọ owó lọ́mà ni owó kòkó àti owó ọlẹ́dẹ̀ lọ́kàn mi ni. Ah, kí n ṣe owó kékeré àbí kí sọ owó lọ́sẹ̀ ń bọ̀ èmi àti olówó kí ló ní ló máa ṣe báyìí náà má pin mí lẹ́mìí ẹ́n ọlọ́run ní pa mí báyìí ẹ́n kí ló máa ronú kọ́ fẹ́ so pọ́npọ́n gbogbo ògbà sí à ń sọ̀rọ̀ owó ohun tí wọ́n sọ má gbọ̀kàn mi sókè ń bọ̀ gan bológbèsè. ẹ kí ló dé tẹ́yìn náà ń dúró rẹ̀ mọ́ wa kí ló dé tẹ́yìn dúró rẹ̀ mọ́ wa ẹ̀rọ owó lọ́wọ́ wa ni àbá gbowó pamọ́. ìǹpẹ́ ẹ jí ẹ má sì ń gbọ́ pé ẹ bá ń gbé kó pé bá bí mo pamọ́ ẹ̀ sí kò tó. ẹ wọn bá dẹ̀ ṣe sí kò sá tó gbogbo yín wọn bá dẹ̀ ṣe sí. ìyá mú bọ̀ ṣé ètò ìfẹ́ sọ fún mi pé ẹ̀rọ owó ah. nulẹ̀ àwọn mẹ́rin náà gbẹ́nu lẹ̀ àwọn mẹ́ta. ẹ̀hìn iná nípa àwọn mẹ́ta jù báyìí lọ. èmi mo sì lówó kára ah. mi mọ́. ara tiwa náà mọ àmọ́wó yín. Ah. ẹ̀dùn sóògùn abẹ́rẹ́ rẹ̀ àgbélé àbògùn ta. ó jẹ́ máa kú ó máa parẹ́ ó jẹ́ máa parẹ́. wo èyí ṣe pẹ̀ fún yín o. ẹ ṣe bí máa ṣe pẹ̀lú. ẹ ṣe bí ẹ tó bá kọ́wọ́ yín. bí máa ṣe pẹ̀lú bínú máa ṣe o. ẹ wo èmi ò rówó èmi ò rí owó kó náà àwọn òfojú kọ owó nulẹ̀ mo mọ̀ pé ẹgbẹ́ ogan wọlé. mo bọ̀ mo bọ̀ ìyá mo bọ̀ sì mọ̀ o ogun èpè ògùn ní í ṣe o ogun ọ̀rọ̀ tí ọ̀kan gan ń bẹ̀yẹn lórí lórí o dẹ́gbẹ́ mo sì wá pè sínú ọ̀rọ̀ o. ṣé ẹ fẹ́ kí ṣe ẹ gbọ́wọ́ mi fẹ́ kí ṣe kò pa ni. ṣé ẹ fẹ́ kí ṣe lọ́mú yín lónìí. ẹ wò tá a bá fẹ́ ṣépè ẹ kẹnu báyìí ẹ má kẹnu sáwà nílẹ̀. òpó ọjà wèrè. pẹ̀lẹ́ ó sẹ́nu mi ní bọ́tà nù ẹ tó bá ti mu bẹdúrò ní ìjìnbá sáná sí lẹ́nu tó bá ti jò bẹ́ẹ̀ ló gbé lówó. àwọn ta ló máa bá yín mu pẹtrol. ilé ìsọ̀rọ̀ pé màá pẹ́ mi lómi radiator. ẹ mu pẹtrol ni o ẹ fi pẹtrol búra fún mi ni o. búra mi ni ẹ ọya ìjà mọ́ wọ gbẹdúrà síbi. àwọn ta ni. wọ. mú mọ́ra mú mọ́ra mo sẹ́yìn o. wọ́n ọ̀sẹ̀ mi jáde jálọ bí a lọ ọ̀sẹ̀ mi. mo sẹ́yìn. mo ṣèṣe yẹ́ ẹ̀ náà nu ọ̀sẹ̀ mi. mo sẹ́yìn sẹ́mi owó yìí ọjọ́ sí tẹ̀wá èmi mo gbé. wọ́n ló gbé owó ọjọ́ sí. mi mo gbé ẹ̀dá ìjì mi àwọn aláàbò tí mo wà ní ẹ̀fọ́ríjì mi. tí mò ń ṣépè Ṣàngó tí mò ń fọ àlàáfún wọn ló gbówó. èmi mo gbé èmi mo gbé. kí ló wá fowó ṣe. tóyè mo gbówó fún mo gbówó fún ọ mo fún ọ. tó ń gbàdọ̀ máa ń sọ fóònù gbówó kò dùn mí gbọ́n tó wá sọ ìlú wá sí à ń dùn mí ápọ̀wọ̀ gan ló náwó ìgan ni ṣé mọ̀ wípé ara mi náà mo náwó sí. ọ̀dà wo ọ̀dà wo mo forí jì ọ́ àní mo forí jì ọ́ wẹ́rẹ́ lápọ̀ àbọ̀ àbọ̀. ó náà ló ti sá lọ ó ti kọjú sí ìnáwó ẹ̀yìn àgbà náà lè gbọ́ lóhùn pé ọmọdé bá wo wájú kò ní ṣubú bá gbà bá wò ó yóò lè ro lẹ́yìn ẹ̀yin àgbà tó bá ṣe rere yá yá yá ṣe sùúrù ṣe sùúrù bó o ṣe ń pariwo náà rẹ má pariwo máa mú mọ́ra má kà ṣe fún pẹ̀lẹ́ àbóbò mi sílẹ̀ ẹsẹ̀ mi ẹsẹ̀ mi má pariwo má jẹ gbogbo ní ọgbọ́n mà tó wẹ́ lọ pọ̀ ara ẹ̀ negide lórí bọ́lá ara ò ní ní ọ́ ẹnìkan ìpẹ́ bẹ́ẹ̀. ìwọ tẹ̀lé wọnú ilé wa ìwọ lè mà nánú ilé ìwọ ọ̀ka yìí sọ́ọ̀mù wa tó hun tí ìbá ti pé ìjọba tó rí náà irun tó ṣe irun tó wù ú wáyé ní apá yẹn lórí ni ẹ̀sùn apá ẹ̀wọ̀n ẹ̀kan wọ́n fọ́ máa tèmi lóyún tán ọwọ́ á lọ ó tún wá sálọ lásán ó gbà tó lè mú mi jẹ́ èèyàn gbà lọ́wọ́ ọmọ mi ó fòkùn gbowó lọ́wọ́ ọmọ mi lọ sálọ ẹ́ wá lè wọlé bí wa tí ìbá ti pin táwọn àgbàlagbà máa ń sọ pé ọjà tó mọ́ bá ti wọ̀ ó ti dòkúta ọmọ tí ń bá ṣe fún ọ. ẹ ẹ ẹ jọ nítorí Ọlọ́run ṣẹlí kò sí irú ọ̀rọ̀ tí ẹ lè sọ sí mi lára wàláì tàláì mo bá mo bá ẹ fúlè láti sọ̀rọ̀ sí mi Eh, mo mọ̀ pé mo ti ṣẹ̀ àmọ́ nǹkan tí mo ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín ojú wípé kẹ́ dáríjì mi ìjọ torí Ọlọ́run ìjọ dáríjì mi. wo dáríjì oṣù wo ni ẹ kò máa ń múyàn rántí ohun tíyàn bá ti gbàgbé pípẹ́tipẹ́ti mo tẹ̀ ṣe ń wọ yìí dìde bọ́ọ̀tà máa lọ. o yẹn tó ń wọnú ilé rárá bọ́ọ̀tà kó máa lọ. ìjọ eh, torí Ọlọ́run. tó o tiẹ̀ lẹ́rìí ọkàn bíi ọlọ́ni. ẹ eh, ẹ sà ìjọ torí Ọlọ́run ṣe rí wíwá tí mo wá yìí mo wá láti wá ṣe gbogbo nǹkan tí ẹ bá ní pé kí n ṣe ni ojúṣe mi mi wá fẹ́ ṣe báyìí kí n mú àwọn fámìlì mi wá gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ẹ kọ́ kí n wá dáná kí n dẹ̀ máa mú ìyàwó àtọmọ mi lọ. mo ṣe o mo dúpẹ́ tèmi ò gbé mo bọ̀ kú ni mo bọ̀ wá lẹ̀ ó fà rọ̀ lẹ̀ fún mi mo bọ̀ ti kú. mo ti kú mo bọ̀ ti kú. káàkiri mo ṣe tí ì bá ṣe pé àsìkò òde máa sọ pé òkùn wẹ̀ ìwò àpòkùn ah, wẹ̀ ìwò ni sọ yẹ kí òtún wà láàyè kò sí yọ lọ́ba kọ́ mi máa lọ sojúṣe rẹ lọ́dọ̀ rẹ̀. wọ́n fò ti kú. odò sàbú fọ mi níjọ kúnlẹ̀ tọmọ mi tó kúnlẹ̀ wọ̀rọ̀wọ́ báyìí ni òdìdé mọ́. Ah! àjọsọ báyìí bọ̀bọ̀ àjọsọ báyìí àjọsọ. ṣe ìrònú olórí burúkú iná ló pa òun lè àjọsọ. ẹ ẹ sà ẹ jọ̀ọ́ ẹ má bínú ọmọ tó wá bí fún mi kọ́ mà. wọ́n ti ẹ̀ mọ̀ pé ọmọ bẹ láàrin yín ọmọ pé ọmọ bẹ láàrin yín òun wà tó ń wò. ọmọ máa ń nu. ṣé ẹ ṣúọ̀ ọmọ mi lélẹ̀. Ah. mo lọ rẹ́ǹtì ẹ̀ wá ni. ọmọ mi ẹjọ ń dúró náà ẹjọ orúwà wèrè wo lélẹ̀ náà lẹ́kọ́là fọ́mọ mi ẹkọ́là fọ́mọ mi oríwà wèrè wèrè ah tó bá tẹ̀ mọ́ wá kọ́là fọ́mọ mi ṣé orú là ilé yìí yẹ kẹ́kọ́ fọ́mọ mi màá wá gbé ọmọ délé wọ́n wá bí mi pé ṣé orú là ilé wa rè pé ọmọ àlè lọ́mọ wọ́n bí sùn nìyẹn ẹ ṣe máa kọ́là fọ́mọ ah láyé táwa yìí oh god ẹjọ ẹ ṣàṣẹ eré lálẹ́ kẹ́mi ni ẹ ń díjú ẹ ń díjú ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ẹ wò mí ẹyin ẹ̀dẹ̀ ẹ mọ́tò ẹ wò. wọ́n gbé sóhùn àwọn olórin ojú bẹ́ẹ̀ sọ̀rọ̀ ah, ah, kọ́lá fọ́ mọ́ ẹ. ṣé kọ́lá fún mi. ìwọ ọlọ́mọ ń bí àbí ó lọ́mọ ń bí. o o bẹ́tà bẹ́tà ní tí mo fẹ́ sọ gan nìyẹn ẹ jọ torí Ọlọ́run nítorí Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ má jẹ́ kí orúkọ mi orúkọ mi kó reflect nínú orúkọ ọmọdé yìí tí orúkọ mi bá lọ reflect nínú orúkọ ọmọdé yìí Ọlọ́run nígbà tí màá sùn yín àwọn ìsúyù ẹ máa pẹ́lẹ́ ọmọ mi. Ah. n pariwo n tọkàn lọ́rọ̀ tiẹ̀ nu n tọkàn lọ́rọ̀ tèmi ni pẹ̀lẹ́ dákun bàbá rẹ ló gbé kọ wá bàbá wẹrẹ tó ní nani kọ fẹrẹ ń bẹ ń ra bọ́m̀bé yọ ọmọ sí ẹbí la bọ́m̀bé yọ mm, ọmọ sí ẹbí la bójú bójú. ẹ wo gbogbo orin tẹ́ jẹ́ kí n rìn. sẹ́yìn ah. ọmọ pé tó gún bá jẹ lọ ọgbọ̀n náà máa padà jẹ́bọ nínà ẹ wá wí sí ẹni kémi máa gbé bíbà yìí ẹ wo kò jọ rárá bí ilé gbé bíbà yìí o ẹ yẹ kémi padà sábẹ́ tẹ̀ tí ì máa lo abẹ́ tẹ̀ wàhálà máa bẹ̀rẹ̀ o èèyàn máa kú tó máa pọ̀ wọ́n máa béèrè mi nì bọ́m̀bé dà bọ́m̀bé à kí lè fa abẹ́ dẹ̀ ẹ lẹ̀ ọlọ́. sísá mi ẹ padà lọ sábẹ́ tẹ̀ ọkọ mọ́ inú ilé wa rèé bàbá wa lójú kò yìí àwọn lọ bí yín àwọn lọ bí mi ilé wọn dẹ̀ inú ilé ìnáwó làjọ wọn gbé ṣó yé yín. simia ahmed ṣó o gbọ́ nǹkan táàbùrù ẹ̀ sọ báyìí sórí hmm. wo orígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé yìí dáadáa ìwọ lolú ọmọ inú ilé yìí o ìwọ ni àkọ́ṣẹ́ igi bàbá tó jókòó yìí torí náà ńkọ́ inú ilé làjọ máa gbé ilé bàbá ọmọ ò kí ń bọ ọmọ lẹ́rù o ṣọ́rọ̀ mi ti yẹ tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ ló ti dáríjì dáàdì yín gbà pé inú ilé ìlàjọ máa máa gbé dẹ́ hmm. mo fẹ́ sáré correct nǹkan kan sórí gbogbo bàbẹ́ ẹ̀ màmá ẹ̀yìn mo fẹ́ kó jẹ́ kó kúrò lẹ́nu ẹ̀ pé pé wọ́n ní dáàdì mi then mọ́mì mi ah, ẹ máa gbọ́ màmá ẹ ah, ẹ mẹ́nu ẹ ní o kò yí sí nà ẹ máa pè dáàdì mọ́mì. Ah, kò sí èrè díẹ̀ díẹ̀ náà ni kò sí èrè má lọ rí eh, dáàdì ìfi dáríjì o ṣeun àmọ́ tí wọ́n bẹ kí gbogbo ẹ̀ tán pátápátá ẹ máa para lọ sábúlé o ẹ máa lọ bá bàbá ẹ àbá àgbà àti ìyá àgbà wọ́n bínú gan parí ga aláwọ̀ ní wọnú ilé ìwà o wọ́n bínú gan tí wọ́n bá ti lè para lọ bẹ̀ wọ́n kò sí wàhálà àti pé àbúrò mi àti mọ̀ wá gan àrùn kan gan lọ níjọ yé wa. sí problem rárá mo ti ṣetán àti lọ bá àwọn dádì ká lọ bẹ̀ wọ́n. ẹ máa lọ a lọ. ẹ kò sí wèrè bàbá ẹ tó bá ti lọ. Hmm, o ṣe. dádì hmm. ṣèbí mo ti mẹ́rin ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ah, o ti mọ. <laughs> dádì ṣé wàá ti gbà mí sí pẹ̀lú là ah. ṣé àwọn kótó lílà náà ẹ yí ah, <laughs> ẹ fi mí sílẹ̀ ẹ wò náà ó wà bẹ́ẹ̀ kó parẹ́ o. tọwọ́ tẹsẹ̀ àti tìlà àti gbogbo ẹ̀ mú gbà ẹ́. tìlà tìlà láì gangan eh. kò sí wéèrè. a lọ sí amẹ́ríkà láti máa rọra sí amẹ́ríkà. bọ́m̀bẹ̀ yọ ọmọ àṣẹ́bìlà bọ́m̀bẹ̀ ọkọ̀ abẹ́. bọ́m̀bẹ̀ yọ ọmọ àṣẹ́bìlà bójúbójú àwọn ọmọ yìí ń fọ́gò jẹ́ni bójúbójú àwọn ọmọ yìí mò ń lépo lójú bójúbójú òjẹ́ sọ fọ́mọ kó tọwọ́ mọ́ rẹ bọ̀ṣọ́ bọ́m̀bì nkàràkí lọ́wọ́. Hmm. If you want to know me bèrè lọ́wọ́ action Ládébúlé. I was born in the ghetto. Born in the ghetto. Grown up in the ghetto. Grown up if you want to know about me, bèrè lọ́wọ́ action Ládébúlé. Ládébúlé. I was born in the ghetto. Grown up in the ghetto. If you want to know about me, béèrè lọ́wọ́ action I beg ládébùlé. Àbẹ̀gẹ̀ ní tàfé kọ́mọ́ wa ṣe mátà fẹ́lẹ́fẹ́lẹ́. Má kọjá báńdì ẹ̀ bọ́m̀bẹ̀ ń fara need lọ́wọ́. Àìní tàfé ò tàfé gbígbẹ. Claro ló dùn jù lára ẹja òun. Mm. Bọ́m̀bẹ̀.